mo ní ìṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù ṣàlẹ́ ìlú àpapọ̀ ìgbàlódé tó lè tètè léde ọjọ́ kejìlélọ́gbọ̀n nínú oṣù kẹta nígbàdí. Semua dengan doa mengelola tadi ini lebih besar lagi. Ayo boleh bilang negosi. Kita cuma kalau soal itu nanti kami mau beri masukan, kami mau beri konfirmasi mereka. òun náà ni àlùfáàdà fáàdà òsítà lóṣùmá wípé fáàdà ra ọ̀kan ló jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo. Eléyìí tó ti kú léèyàn bá kún yàn láti gbàgbọ́, òsítà yẹn ti lè sọ ikú òǹgbọ́ ọlọ́run ọba wa. ومقابل ومن حديث جبريل عليه السلام إلى أدوات النبي محمد صلى الله عليه وسلم قلت عمامي أداري يقول جبريل أداري أخبرني عن الإيمان ومن هنا لما قبول النبي صلى الله عليه وسلم قد يسألون أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره ìgbàkóso ní ọkọ̀ náà gbàgbọ́ ọ̀dọ̀ àwọn mẹ̀láìkà rẹ̀ ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ra rẹ̀ ọ̀dọ̀ àwọn àrẹ́ńtẹ́ rẹ̀ ó sì kọ́ ọjọ́ kan ìgbọ́ kó o sì gba káàdà àbọ̀ rere àti aburú rẹ̀. Ìgbà tí àwọn ìṣòro náà lè ṣe àtọ́jà ìbéèrè yìí tán, màláìkà táwọn ó ní sọ̀rọ̀ òdodo lọ́sọ̀. Eléyìí túmọ̀ sí wípé ẹni tí ò bá ti gba ọ̀kan nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí gbọ́ kò ní ìgbàgbọ́ òdodo ìwà lódodo òun náà ni ó tú láti wá títí dandan dandan àti agbápadà àgbọ̀. ọlọ́run ọ̀bẹ ẹ̀dá wa àwọn àkọsílẹ̀ tó ti kọ́ nípa tí ó ti ẹ̀dá àti ẹ̀dá tó ti ní dáadáa àdáìdá ọ̀ràn ẹ̀yàn ní bàbá

kí wọ́n lè máa tún lórí rẹ̀. Lòkùn ọlọ́run tún lè dá lórí pé wọ́n gba káàdà àgbọ́ nítorí kóríire rẹ̀ kó lè máa lóòrùn kó lè máa tẹ̀lẹ̀. Ṣùgbọ́n kàdé ìgbà ti sọ wípé òun ọ̀gbà káàdà àgbọ́ kò sí ọ̀gbìn ìmọ̀ ọdún ọ̀gbà kọ̀ọ̀kọ́ lọ́sẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ náà. Kò sí tó lè fi ọ́nà. Ṣùgbọ́n àǹfààní ńláńlá kan ń ṣe tí máa ṣẹlẹ̀ látàrí pé ìyàpá káàdà àgbọ́ bí wọn kò lè bá a lé kéré bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló dé lórí ẹ̀sùn ọba sáyà lọ́wọ́. Lọ́la ẹ̀rọ ni àwọn ti fi hàn wá o. Bí kò sí ìrẹta tàbí ó lé ké abẹ́ kádàrà ilé nǹkan náà ti bẹ̀rẹ̀. Abẹ́ kádàrà nǹkan náà ti wáyé. Kádàrà ìlú mu ó yí bó ti fẹ́ rí yẹn. Ìgbà kò lẹ̀ ṣẹ́yìn kọ̀ọ̀lọ̀kọ̀ náà wò padà ọlọ́run ní dájú àwa ò gbogbo nǹkan pátá polówó òun náà la tẹ̀lá pẹ̀lú kádàrà. Gbogbo náà rárá ọmọbẹ pẹ̀lú kádàrà jẹ. Lórí ẹ̀, ìwà ń jẹ́ bàbá ọmọ rẹ̀ jọ́ wọn. Ìwà ń jẹ́ ìyá ọmọ rẹ̀ jọ́ wọn. Òṣìṣẹ́ àbíyí fi máa kó ní kálukú nínú ní kádàrà jẹ ọ̀gá ìrìn bàbá ọ̀ kádàrá tí bàbá kò ní pẹ̀lú ọmọ kádàrá tí ọmọ kò ní pẹ̀lú ti bàbá èyí tó lẹ́yìn náà lórí nínú ìgbésí ayé bàbá lè jẹ́ mùsùlùmí ọmọ lẹ́gbẹ̀ẹ́ bàbá lè jẹ́ nítorí ṣe ọmọ lẹ́gbẹ̀ẹ́ ọmọ lè tó mọ owó sábọ́ látúnṣe bí àkọọ́lẹ̀ tí ń fẹ́ fún òun náà ní pé kò ní ní ẹ̀rí ìgbòho orí ìgbòho àkókò díẹ̀ gbogbo owó oníṣẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ yìí bàbá làwọn ẹgbẹ́ tálákà tí wọ́n dá náà ní lẹ́nu wọn táwọn náà tọ́mọ wọn sì ló ọjà gbogbo sísọ àkọọ́lẹ̀ bàbá yìí náà ní ọ̀rẹ́ gbọ́n sáré ìwọ́n tó ti kí bàbá rẹ̀ bá mi. Òsì ìjọba ló bàbá rẹ̀, òsì tó ti yá rẹ̀, ìkó ìtọ́jú ọmọ lọ́dọ̀ pé gbogbo àfojúsùn rẹ̀ lórí ẹ̀ ìgbé yóò dẹ̀kọ̀ yóò ti ní yóò wúlò yóò tara ilé láǹfààní yóò fi orí yóò fi dárí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí màdàbí lọ bá ń pọ̀ ọ̀pọ̀ wọn àgbẹ̀rẹ̀ ní sàárẹ̀ bọ́dà àwọn òbí mi fún wa lọ ilé èyí sáré ìlú ẹ̀kú òlórí ọmọ ìkọ́kọ́ lórí àwọn àwọn ti pẹ́ nílẹ̀ ayé sàwọn ọmọ bẹ́ẹ̀ ilé iṣẹ́ ìwé láìsàn yẹn kókó òní rẹ̀ lórí ìlànà. Ìwọ́n náà máa pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá wa. Ọ̀pọ̀ àìmọye nínú àwọn ọmọ náà mọ́ wa. Gbẹ́rẹ́ ti máa dá lásà lọ́dọ̀ àwọn oníwè. Wọ́n fi bàbá èèyàn olè fi ìdí kó fi bọ owó. Ìgbọ́ ìwọ́n ọmọwé ìwé ìfẹ́ máa tẹ́lá ìwé yẹn tí ọlọ́run ọba ló máa ń gbé. Àwọn lè máa wọ ní àhà ìwọ ọmọ bàbá olóògbé tó lọ ẹ bá kọ́ mọ̀ àwọn ọmọ pòfẹ́sọ̀ bẹ́lẹ̀ àwọn ọmọ kẹ́kẹ́ ìdí padà. Ọlọ́run ẹ̀dá ìwọ ọmọ bàbá rẹ̀ ní kọ́lá ọmọ bàbá rẹ̀ padà sí lọ. Ọmọ àwọn bàbá rẹ̀ táwọn bàbá tó ti kó wọn ò ní sẹ́ńtẹ̀jì sí àgbèrè lọ ọlọ́run sáánú rẹ̀ wọ́n wá mú ọdún ní ọjà ìgbé rẹ̀ àwọn ọ̀wà yìí. ìbẹ̀rẹ̀ láti àwọn olùgbọ́n ara wọn àbá àbá láwọn olè olóòtú tó ti rí pé wọn ò ní lè fọwọ́ ya áyì ní ìtọ́jú àlejò lọ́rọ̀ láti kọ àwọn olè lè fọwọ́ ya áyì. àwọn ìwọ́n wọn ó dùn mọ́mọ́ àwọn òwe sáńgá bá rẹ̀ pé bàbá lọ́rọ̀ mi kò yà wíyà àkọọ́lẹ̀ kálukú òun náà ní Mo sọ wọn ní ẹgbẹ́ ní kò lónìí. Bẹ̀rẹ̀ láti orí ẹni tó ń tó olórí orílẹ̀ Tòlóbi tó àwọn gọ́ọ̀mù gọ́ọ̀mù. Tòlóbi tó kú rẹ̀ lọ́nà bàbá wọn ní àríwá. Bàbá dá nínú wọn, eré ó ti rú kó dáwọn ẹgbẹ́ alẹ́ ní ọ̀pọ̀ọ̀kan náà tó náà One seventy-five years. Gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ ipò ọmọ ọmọ ni wọ́n wà ní bàbá ẹ̀kọ́. Bàbá yóò dùn. Ṣé nígbà ló yọ bàbá àbọ̀ rẹ̀? Ẹni tí a bí lò ṣe ọdún mẹ́wàá lọ́dún kú kí ó ṣe àbọ̀ rẹ̀. Ẹni tó ń lọ sí àádọ́ta ọdún kí ó ṣe àbọ̀ rẹ̀.

èyí tí wọ́n àwọn àgbàlagbà wa ẹ̀ nípa àwọn ọlọ́jẹ́ wọ́n pa wọ́n lè wá o ó ní sọ̀rọ̀ sọ́rọ́ tí wọ́n ti àbí alẹ́ èyí tí kádàrá tọ́rọ̀ wọn bá kọ ìní ẹ̀ lórí àlòkù. Ẹ̀sìn wọn ti bí ìròjẹ́ nítorí kan lówó ẹnu ìsìn èèyàn ọlọ́run ayọ́dẹ òkú sí owó ìyókù rà pẹ̀lú pé ẹ̀ padà eléyìí túmọ̀ sí pé káàdà ọlọ́run wọlé lẹ́nu àwọn ìgbẹ́ pẹ̀lú gbogbo nǹkan. ọlọ́run lẹ́yìn ọ̀gá mi náà mọ olùwọ́n àti káàdà mà olówó wọn. gbogbo alámọ̀lẹ́ ọlọ́run àkọọ́lẹ̀ táàdé pẹ̀lú rẹ̀ pàṣẹ pé ó rí bẹ́ẹ̀ náà ni ó rí. ọlọ́run wọlé náà tún lọ́wọ́ rẹ̀ ó ní ọlẹ́kẹ̀ẹ́ ìyẹ́kùnrin ọmọ ọ̀gbọ́n sábà àgbàdúrà ọ̀rọ̀ ìtàlélẹ́lẹ́ àbí nítorí tọ́lọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ra ó lè bá àmọ́ bí èèyàn fẹ́ ẹni tá a ti pàmọ́ lẹ̀ bí wọ́n tẹ̀lé náà. eléyìí ti rẹ̀ sí pé ọ̀rọ̀ ẹlẹ́ra ó ti sábà ìbálòpọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ yóò ti lórí ẹni kò sí nítorí yíká dára rẹ̀ pa. ẹnì àwọn olùrẹ̀lẹ́yìn

ibi táwọn ti jókòó ni wọ́n ní pàṣẹ plan ibo lẹ́bi ìjókòó sí lónìí oríṣiríṣi ìmọ̀ràn lọ́wọ́ ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ àbálò tí gbogbo tó tó sí ọ kó tó di pé ẹnu kò lórí pé tó ti wà náà nítorí pé àkọọ́lẹ̀ ti wà ní. àkọọ́lẹ̀ tó ti wá ní orí pé sẹ́ni tó ń lọ àgbọ̀dọ̀ wáyé yóò kọ́kọ́ tó kò lórí àlá. wọ́n á lọ pàtàkọ́ àti àgbéyìn ti tó ohun tó wọ́n ti ìdáwọ́ ohun tó wọ́n ti tàwárú ẹni tí ti tó náà ẹ̀rọ tó owó àkọọ́lẹ̀ náà ló ti bẹ̀rẹ̀. àkọọ́lẹ̀ lọ́sẹ̀ tó ń bá lọ bí ọ̀rọ̀ àwọ̀ wọn lórí tó ń gbé yẹ̀wò ẹ̀yẹ̀ wáyé wọ̀ orúkọ ẹ̀yẹ̀ lọ́rẹ́ náà ojú ọdún bẹ́ẹ̀ jáde láàrin wọlé ọ̀rọ̀ tó padà tó padà sí olóòtú ọ̀pá rẹ̀ 我吃饭了，我都把你包饭好了，好好的，谢谢，阿哥阿哥，谢谢，我哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，谢谢，阿哥阿哥，阿哥阿哥，谢谢，阿哥

ẹ̀rọ kan ọmọ káàdà rẹ̀ nìkan kan. Torí bá rẹ̀ ayé ọ̀gá báyìí. Ayé ọ̀gá báyìí ilé àmì ẹ̀rọ lójú àwọn Yorùbá wọn máa tẹ̀ra wọn lánàá. Kí ló gbogbo Yorùbá àwọn tó ń wọn mọ̀ la? wọn máa tọ́ pamọ́ olóòtú olóòtú ni wọn. Wọ́n tọ́ ń mà oníkó ọmọ ara rẹ̀ wọ́n á mẹ́rù. Ìwọ ọmọ káàdà rẹ̀ Mungkin dia dapat jalur putih Tolong disahkan oleh wakil Allah wujud Ya, jomkan jalur putih Itu dulu bukan lagi Jadi kadang aku tiga dulu ya Bustakan aku yang itu ini kan Jadi kalau mana tau kamu jaman Wallah, itu kan yang kita berhantar setiap punya Ayo tahu Sudah kita tahu ini nanti ọmọ yóò da sọ̀rọ̀ yà sí sọ. Yóò ńlá yóò nà lù. Yóò ní owó pẹ́lú àtúntọ́. Ó sì ní máa lọ ní ìlú wa. Ẹgbẹ̀rẹ̀ tó wọ́n sí ìrẹsì. Èrè ilé yẹn. Tọ́lọ́pọ̀lọ́ bẹ̀rẹ̀ sí ilé. Ìgbà táwọn ẹgbẹ́ tán yóò rí pé òkú ìfẹ́ ẹlòmí wọn ti gbé tán wọn wá gbèsè rẹ̀ àwọn ọ̀tàlẹ̀ ní látọ̀ dáàmà gbogbo wọn bàbá lórí ìlú bàbá bàbá rẹ̀ tó o ti ká alábàbò ṣé ìlú ọmọ ẹlò ní àwọn ọ̀rẹ́ mi jẹ́ àti ẹ̀rí. Ẹ̀sìn àbọ̀ wọn rí oṣù àwọn ọ̀sẹ̀ lára rẹ̀ àwọn arìnrìn ọmọ rẹ̀ yóò yóò tó kọjá lábẹ́rẹ́. Ẹ̀dá ẹ̀rí Yorùbá ẹni gbogbo alágbàlagbà kò délẹ̀. Àmì tí ó rọ̀. Ẹni tí ó wọ́n hàn tó bá ń pa àwọn ọ̀dàdà lọ́wọ́ hàn lọ́dà ìbọ̀. Bọ́lá tó bá kà kàkà inú rẹ̀ ọ̀ hàn. Lórí tó bá rí sí ọmọ yìí ní àbọ̀tàn yìí. Ọmọ bàbá ń lọ sí ní wọ́n sọ pé ó lọ wẹ̀. Òkùnrin ní ọba. ti lọ ọkọ náà ní lórí tó ó gbé. Tọ́lá ní ṣe pé káàkiri àbá ìlú bá tún hàn láti lọ fi ara ilẹ̀ yẹn tó. Ní ìṣẹ́ ọmọ ọ̀gá lọ sí èrò ọmọ ìlú ọjà àtìkọ̀. Ọ̀gá lọ ní pé ọmọ tí ó ọjà lórí. Ṣùgbọ́n tí wọ́n rí ike à olùdókòwò ní ọ̀gá àgbèsè òtún yóò kú sáyé òní ní ìgbà náà. Ṣé o kéré náà lọ sí? Ṣé ìwà máa kà lórí ọjà? ọ̀sán alákàtí ní ìtọ́jú. Ló pẹ́ pẹ́ ọlọ́mà, ó fi máa kúrò àgbàgbà rẹ̀. Ṣé ọjọ́ ìlú ọ̀pọ̀ láyé? Ìlú ọ̀pọ̀ láyé, ọlọ́rẹ̀ máa fi kan. Ọmọ ẹgbẹ́ nìkan, ọlọ́mọba nìkan, lọ́mọ lọ́mọ tó ń bá ìlú. Ọlọ́run ló jẹ́ pé ìtọ́lọ̀ ọmọ àtọ́jà rẹ̀. Bàbá ọmọkùnrin lọ, tọ́wọ́, wàhíwá lọ, وسميعها وتابعين انظرها ومن أدركت ناسا من أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم يقولون كل شيء بقدر قل قام عليه إن تعالى له محمد صلى الله عليه وآله وسلم ثم تقول فقطع قلوبكم pẹ̀lú Ọlọ́run ti máa yí ìgbà tó ń tẹ̀lé láàrin ìfẹ́lú pàlú. Ọlọ́run máa yí ìgbà tó ń yàgò tó ń sọ̀rọ̀ tó wúlò. Ó ti pàkọ́lẹ̀ ìgbà tó ń yàgò tó ń sọ̀rọ̀ tó wúlò. Ọlọ́run ti máa yí ìgbà tó wù kọ́ ó ti pàkọ́ọ̀lẹ̀ ọlọ́run ti máa lè gbàdó ó ti pàkọ́ọ̀lẹ̀ ti máa lè gbàdó náwó ó ti ọ̀pọ̀ òbí tí láti jẹ́ pé ẹgbẹ́ láti àkọọ́lẹ̀ ọlọ́run ọba. àlọ́ òfin àkókò wà láti ní alálẹ́kọ̀ọ́ tó ń pàkọ́ọ̀lẹ̀ gbogbo nǹkan tí yóò ṣètò kékeré yàrá èyí ṣètò kékeré tí ó tó nǹkan pẹ̀lú padà. A máa ti ọ̀rẹ́ ìfọ̀ ọ̀ma ìwò ìpadà rẹ̀ ìtàn wà tó wọ́n lè kọ́ tí wọ́n kọ fún wọn lọ́wọ́ nìkan lọ. Iná mẹ́rin ọlọ́run nàkó láàrin adé rẹ̀ yìí. Tí àwọn máa ń lọ́wọ́ rẹ̀ tí ó gbọ́dọ̀ bí bọ́dà wà náà. Ó kè é láti wá lọ bá tí wọ́n ń kápítà. Ọlọ́run ti mà àwọn tó wọ́n ti gbogbo kápítà tó wà lẹ́yìn. Kàkàlé tó ṣe kéde ìtẹ̀lẹ̀ tó ti kọ́lé mẹ́lẹ́. Ẹni tó ti ra lẹ̀ mẹ́lẹ̀. Ẹni tó ti ra lọ́jà yíyé ẹni tẹ́ wá lọ́gbà kẹ lóbi tẹ nígbà nípa ọ̀pọ̀ ọ̀gá kan lọ́wọ́ ni. Ìwọ bàbá aláwọ̀ ni ẹ bá wọn wò ẹ̀sìn kára àwọn tẹ bá pé táì. Ẹ lọ bàbá rẹ̀ kò lè rí bàbá. Òun gan-an làlá jẹ́ wá rẹ̀ tó tó kò sí dáa o tó lọ bẹ́ẹ̀ sí dáa lọ́nà bá bẹ̀rẹ̀ ní alẹ́ ẹ̀yìn ọ̀nà bẹ́ẹ̀. ẹ̀rọ pé bàbá ọ̀nà là bẹ́ẹ̀ wọ́n ọ̀gá ní ilé wa. gbogbo ẹni lọ́nà bá là ọ̀nà ìtàlẹ́. ìdìbò ní àwọn project tẹ̀lé mọ́tìrọ́ àwọn project tẹ̀lé dáwọ́lé àwọn dúkìá ní tí ó tóbi òkun wọ̀ ẹnì kẹta ẹgbẹ́ ọjọ́ sáyẹn máa tà ó lè bá ìyàlẹ́

nígbà ọmọ ìjọba ẹni tó lọ́wọ́ máa bí ìgbàta lọ́dọ̀. ẹni tó lára rẹ̀ ó ti lẹ́lẹ́ ìgbà. ẹni ọmọ tó gbà mí tó kò sí yẹn owó ìrírí ní ẹgbẹ́ rẹ̀ tó tó owó àbíkọ̀ rẹ̀ rà táàmù. ojú ọ̀nà ọba lọ́wọ́ àwọn. ọ̀pọ̀ ọ̀pọ̀ طاووس أصل وقعد الله بن عمر رضي الله عنهما يقدر كل شيء يقال حتى العجز والكيد ممكن لك لكن كالكالا غيره كنت تقولي شيء قلة عشان قلة قدر طبعا يقول لي قدر قول لي قدر قدر قدر قدر قدر قدر قدر قدر ẹni tó pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lágàrà rẹ̀ ẹni tó pọ̀ bàjẹ́ lágàrà rẹ̀ ẹni tó máa lọ sọ lágàrà rẹ̀ ẹni tó kùn lágàrà rẹ̀ ẹni tó pẹ́ tó lókè lágàrà rẹ̀ ẹni tó ti rẹ̀ ní lágàrà rẹ̀. Tọ́lá rẹ̀ láwọn akúnyà lórí kága. Nàá, ọ̀rẹ́ ká kúnyà lórí kága. Á kúnyà lórí ẹsẹ̀ sọ bẹ́ẹ̀ aláàrin ìgboro ìbára. Lábẹ́jọ́ ní ìsìn, ẹni ká ẹni ká jáde, ẹni ká jáde, wọ́n á kí ọwọ́ rẹ̀. Wọ́n jáde lọ́jọ́ ọwọ́ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ mélòó ni? Ìṣẹ̀lẹ̀ méjì. Ó lè àbí kíkí ọwọ́. èwo ló ń tẹnu lédè náà ó lè gbọ́dà ṣe olóòrùn ló fi gbéra rẹ̀ lọ náà òǹkà ló gbéra rẹ̀ lọ́wọ́ èwo láwọn á ti lórí rẹ̀ kú nínú lédè náà ó lè àmà rẹ̀ kú lórí jíjẹ́ máa bú orí olùsọ́jà torí alọ́jà rẹ̀ ọ̀hún. Bàbá àyí kú lórí ọwọ́ rẹ̀ fún ọdún torí pé tí ó mú lọ́wọ́ Ìyájọ́ ọlọ́run wọn lò lórí rẹ̀ lórí kan sí ọwọ́ rẹ̀. Ẹ̀rí mu lórí sádà, ọwọ́ Mẹ́rin ọ̀gbìn ọmọ ọ̀rá ni لأن النبي محمد صلى الله عليه وآله وسلم قاموا على أبا نبي وني ونبي أبا مما النبي صلى الله عليه وسلم وقائد ثم وسلم أبا مما وسلم صلى الله عليه وسلم وقائد láti tó wọn náà àwọn akọ̀wé

àwọn ọlọ́fẹ́ sọ mí lẹ́ni tí ó kù báyìí. Òun náà ló máa fún mi kí tí wọ́n bá lọ jẹ́wọ́ lọ́nà ìsọ̀rọ̀ náà lè tẹ́lẹ̀. Yóò mọ̀ mi máa, àmọ́ mọ̀ sọ pé kípa ni pẹ̀lú sísan ni lóko ni mo fi kọ̀ mí náà. Ìdí ni mo fi lọ rìn. Àwọn bàbá àrùn dájọ́ padà sí mi. Wọ́n ti dájọ́, wọ́n ti dájọ́. Má sọ ọ́ lóko tó fi kò yìí. وسلم والصحابة ومن لخالد ابن الوليد ما تزداد الرسول كل كلنا خالد بن الوليد وامه كان يلعب لعب لبابائه هذه يكون يريد هذا تلك الله المسلوب إذا الله تعفى يوم lórí àwọn èrè. Kọ́lì ẹni tí a fẹ́ sọ lóko pa wọ́n fún lóko tó bẹ́ orí rẹ̀. Bàtà fún lóko tó bẹ́ orí rẹ̀ wọ́n á kú. A nà sọ̀rọ̀ láti ṣẹlẹ̀ kọ̀ ọ̀gbọ̀dọ̀. Torí o ti tú wa. Ètò ìtura ló ti fi tó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjọba tó máa ti ilé ẹ̀kọ́ àárọ̀. Ṣé ẹ lọ bẹ́ẹ̀ Ẹni tó ṣe jùlọ yẹn ààbò lórí kóde ìdìnnà ṣùgbọ́n àyè kú lórí olùdíje ààrẹ wọn ti sọ ààrẹ mi. Àwọn akókò olóyìnbó ikú tó wọ́n tọ̀ ma. Ikú tó wọ́n tọ̀ ma. Ìtura ló fi ṣe ìhà. Làálà máa lò láwùjọ wa. Pẹ̀lú gbọ́rọ̀, wọ́n á lọ sí ìdìnnà tó múra wọn. Ilé ẹ̀kọ́ mi wá òun ti zìnà. Nítorí tó bá ti di ara jùlọ láyé, òní tí inú fóònù bí ara rẹ̀ mọ́ wá lọ́wọ́ àgbẹ̀dà òkèá. Àbẹ́kọ̀ ọ̀rá bí ara rẹ̀ láyé, ọmọ rẹ̀ tẹ̀lé Nàìjíríà lábẹ́ ọmọ kàdé rẹ̀. Tọ́lá ti àti àjọ, tọ́lá ti jẹ́ àtàkórí ìjẹ̀kọ̀. Láàrin ọmọ àjọ àrùn, orí bá àgbé, múra rẹ̀ wá bá ọ, ọ ẹlẹ́kùn ti fún gbé ọ̀sẹ̀ làbọ́dún tó láti ọ̀pá lẹ́kùn ọgọ́rùn. Ẹ̀yìn náà tó lẹ́sẹ̀ àmàlò òfin ìjẹ̀yà làbẹ́ àbẹ́rẹ́ lẹ́kùn ọgọ́rùn lọ́wọ́ bá dágbàrá pé kí ẹ gbá ọ kọjá sí kí wọ́n kọ́ pa òfin ọlọ́ọ̀lọ́ pa. Yàtọ̀ sí ọ̀fẹ́ lọ́dẹ́lẹ́ ọ̀hà ìrọ̀lẹ́ ọkọ̀ gbogbo wa. Àkọ́kọ́ ẹ̀rí pé kí ẹ̀ bá mọ òfin lò ẹ̀ẹ́dẹ̀ tó. Ìbàdàn yìí wọ́n lọ mú òkú wa àtọ́lọ́ mẹ́ta wọn mẹ́ta ẹlẹ́mú èjì èjì ọ̀. Ẹ̀gbọ́n mi lọ́ọ́ كان لا في قصوبة إلى مهنتنا يعني الله ضرر من هذا يرجع ضراري فلا يجب أن يرجع الله فلا يجب أن يرجع الله قولوا يحدينا يا أسولي أحقية الإسلام كما عنا لأن لا تأهل ضرر جلال فقه ضرره لولي لنا تأهلنا أهل الكون لولي سلاله Tí ò bá bá ṣe lẹ́gbà tí máa ń lùyà, tó dá lù ní alákọ̀ọ́kọ́ tó ọ̀dá sọ. Tí ẹlẹ́ kejì ọmọ àti tí ó bá ikọ̀ lórí kó ara rẹ̀, alẹ́ lórí lọ́wọ́, òní tí a kan. Tí ẹgbẹ́ máa ń lọ ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ̀là. Ẹni pé àwọn ẹ̀kẹ́ tó lórí ìjẹ́lẹ̀. Tí wọ́n fẹ́ fààyàn ni pé, ẹ̀rí àgbà, á ìyàwó lórí ẹ̀sẹ̀ tọ́kẹ̀ àmọ́ ọ̀gbà àbàwé lórí ádà. Bàbá ńlá wa Ádámù àrí ìtẹ́lẹ̀. Àríyànjiyàn wáyé láàrin wa. Àtàlẹ́bí Musa àrí ìtẹ́lẹ̀. Lórí kánàbí ṣe fún aró ẹ̀. Wọ́n ní àlẹ́bí Musa pàdé àlẹ́bí Ádámù. Àléhìí Màtẹ́lẹ̀ wọ́n sọ bá lẹ́yìn ádámù pé wọ́n lẹ́yìn ádámù lẹ́wọ̀n ni ádámù tó kó wa jáde kúrò láì lẹ́nà lẹ́wọ̀n ni ádámù tó kó wa jáde kúrò láì lẹ́nà ọ̀dọ́lá ádámù àrí ìtẹ́lẹ̀ wọ́n wá dáhùn ìgbé yóò dé tó fẹ́ máa bá mi wí lórí tọ́lọ̀ ti pàkọ́lẹ̀ pé ọ̀tẹ̀lẹ̀ ṣáájú kó tó dá sọ́mà àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún lọ́nà tí wọ́n pé yóò ti tẹ̀lẹ̀. Wọ́n á fẹ́ máa bá mi bí lóye sí. Lórí ẹ̀fẹ́ ìkáyàwó lórí kádà. Wọ́n ti ìkáyàwó lórí kádà. Àmọ́ wọn káyàwó lórí ẹ̀sẹ̀. Alẹ́ sọ̀rọ̀ wá àdìsẹ́ làwọn sọ wípé àlẹ́ bí Ádámà borí àlẹ́ bí Mùsà. Torí ìbálòpọ̀ lẹ́nu kò sábẹ́ ti fún bàbá ńlá wa. Ọjà lórí tọ́lọ̀ ti kọ pé yóò ṣẹlẹ̀ kò ní sáláìsẹ̀. Èyí ti fẹ́ bá wí lórí pé èyí ti tọ́lọ̀ ní kẹ́ mẹ́jẹ̀ ní ètò tẹ́jẹ̀ mẹ́. Bọ́lá pé kí ló ṣe tẹ́tí tẹ́lú ètò ni? Àná ni mo lọ bá rí. Ṣùgbọ́n tí ó ti mọ kó wa jáde láti rẹ̀ ọlọ́sìn pàkọ́ lẹ́bẹ̀ẹ́. Torí rẹ̀ yẹn fi kádàrá ẹ̀yìn tí wà wáwí. Ẹnìkan nìsìn, wọ́n ní alùpùpù rẹ̀ rí Àwọn kẹ́kà yìí Àwọn ó sì ṣe àánú yín níbi tí a lè bá wọn pè fún yín. Torí kó wọ àwọn bí gbogbo wọn rí sẹ́yìn. Wọ́n wá máa máa ohun kà sí kéèkì rẹ̀ lẹ́nu ohun tí ẹ̀ lọ sí láti ṣe dábì rẹ̀. Àwọn àgbàgbọ́ fún agbára tó ti kó rẹ̀ lọ. Gbogbo ẹ̀yìn tẹ̀ wá lọ nìkan ní ọ̀gbà. Wọ́n ti ó lè kí ló dé. Wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run bá lù. Kádàrá ti síwájú ni, kádàrá ti bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló ti bẹ́ẹ̀, ó ti bẹ́ẹ̀ lórí ike kó ṣe nǹkan yẹn ìdí inú tó fi ní rí nǹkan yẹn kó o rí. Torí rẹ̀ ayé ti kádàrá ayé ti ṣe ìkẹ́wọ́ lórí àti mọ́ṣe tó yẹ wá láti ṣe. Ìdí ní ayé ọmọ ابن الخطاب رضي الله عنه ìyàwó ọ̀dádá àwọn èèyàn jáde ó mọ̀ lọ́wọ́ pa alẹ́fẹ́ ibi gbogbo ẹni tó bá jáde pẹ̀lú àwọn ìbẹ̀rẹ̀ tó kó sí ìṣẹ̀lẹ̀ yìí o ẹ̀mẹ́sẹ̀ ìdájọ́ o lè dé wọn lórí ẹ̀mẹ́sẹ̀ ìyá rẹ̀ jẹ́ wọn nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ ọ̀hún àti ìṣẹ̀lẹ̀ ẹnìkan wá jáde bẹ́ẹ̀. Datang Muadza Umar radhiyallahu anhu. Ini tadi tadi. Ustaz Arani. Umar radhiyallahu anhu. Umar radhiyallahu anhu kata lagi Allah. Kata lagi kata lagi. Kata lagi tadi. Kata lagi Allah. Sudahlah. Engkau sedang di sini kata lagi. tàbí kárára lóbi di ya oníṣìnà jẹ́. Bẹ́ẹ̀ ni ẹni tó pààyàn lórí kárára ni àti kárára náà ló ká pa àwọn náà sàn. Àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni tó fi kọ́sàbò tí sọ́mọ làbẹ́ àgbáwí orí kárára ni àgbà tó kárára làánà fi mọ̀ ọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pàtàkì. Ọ̀tọ́ kọjá pé ká máa ṣàríyànjiyàn lórí ọ̀rọ̀ kádà náà. Ọ̀tọ́kọ̀dá ká máa ṣe pàǹpà lórí ọ̀rọ̀ àkọọ́lẹ̀. Òbúrọ̀ gbàlù ọ̀yẹ́ wa rí rẹ́bí mùsùlùmí. Mùsùlùmí gbàgbọ́ pé gbogbo ló bá ṣẹlẹ̀ ọlọ́run ọba ló ní ọ̀sẹ̀ yìí. Àìmọye nǹkan lọ́tà àrùn ìjọpọ̀ ṣẹlẹ̀ sí ọ. àmọ́ nígbà tí òṣà kan lọ ẹ̀pẹ́ ọkọ̀ ìdí tí òṣì ṣẹlẹ̀ ni. ẹ̀ẹ́mẹ́rin kan làwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí ọ. أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك lọ́nà dájú tó gbogbo nǹkan tó ti ọ́ àkọọ́lẹ̀ pé ọ́ tà sí èrè òbí ọlọ́pàá ló ti ọ́. Kó o sì mọ̀ pé gbogbo tó tà sí rẹ̀ àkọọ́lẹ̀ pé ó ṣẹlẹ̀ sí ọ kò sí ọlọ́pàá ló ti tà sí rẹ̀. Ọgbọ́gbọ́ smartness bọ̀. Ìrẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn.

ṣùgbọ́n àsìkò tó sọ fún mọ́tò yẹn olúwa lórí tán ní iye mọ́tò yẹn dáadáa ní ti rí nọ́mbà ẹ̀ tó nọ́mbà tó gbé jáde yẹn ọ̀dà. Mo bá ti sáré ẹgbẹ́ wọn àti ìlọ jìnnà tí wọ́n lọ kọ́ náà. Ó fi fi lọ́wọ́ wọn sí. Ìrọ̀ lásán, ìjọba ọ̀gá ti ọ ọkọ̀ tuntun gan ni ó fi lọ́mọ ọ̀rọ̀. Lórí ká kọ́ ẹ̀ gbogbo nǹkan báyìí. Ẹni wọ́n tó pọ̀ máa wọ̀ tẹ́lẹ̀ wọ́n ní ìwọ àtọ̀rẹ́ rẹ̀ méjì ẹni tí ọ̀gá ti fẹ́ méjì àwọn ni mẹ́tàn ọkọ̀ tí ó síwájú yín tó wọ̀ tẹ́lẹ̀ àwọn lè dájú wọ́n sì sọ dúkìá gbogbo tó wọ́n ti ṣe owó lè fi ẹ̀wá wọ́n á sọ pé Ìrètí bàbá rẹ̀ tó bá ti mú lọ́wọ́ tó bá bẹ lọ́nà ọ̀rọ̀ ọ̀la. Lẹ́yìn àtọ́nà ẹ̀dẹ́gbà ni mo ti wọ́n lẹ́tọ̀ ìrọ̀lá. Má gbàgbé kọ́ ọmọ mu lọ. Yóò ti jẹ́ pé lọ́tí kú bá dín náà wá fi tá láyà. Yẹ́nì bàbá tiẹ̀ tó ti fi tàkú láyà tó kù má. Sẹ́nu pé lọ́kùn mọ́ bàbá jẹ́ báyìí. Òkú àgbàrá gbogbo nǹkan bá rí jẹ̀mà. Tọ́lọ́ àwọn ọ̀rọ̀ náà dára wá ní àlọ́ ìkádà. Yóò bá nínú ikú dáwọ̀ aláàrẹ̀ jù láyé Yorùbá tó ọ̀gbà kádà. Tí Yorùbá bá ti lè lọ́ọ́ gba kádà lábọ́, ìyá àwọn mùsùlùmí Yorùbá àwọn Yorùbá oríṣiríṣi lọ́wọ́. Yorùbá mùsùlùmí wà àwọn là ń bá sọ̀rọ̀ báyìí. Yorùbá káàkiri wà kí a gbé Yorùbá káàkiri ẹ̀ pàdé lórí ìkànnì tá máa ń tẹnu wa rọ sẹ́yìn pé kò ní yàrá rẹ̀. ṣùgbọ́n mùsùlùmí tó jẹ́ Yorùbá nínú tó dá wàhálà rẹ̀ sí nínú ìgbésí ayé wa ó ní kí wọ́n sá padà bọ̀. tí àgbàlagbà bá kú wọ́n lè sọ parí lọ́pàá. a ń bèèrè ìtàgé tọ́mọdé bá kú. wọ́n lè fi ọlọ́ọ̀lọ́pàá bàbá tó kú lórí ọlọ́run tó pààrẹ tó tó yọ ọlọ́run náà ló tún pé léyìí ọlọ́run náà ga torí pé àríyànjiyàn wà tẹ́lẹ̀ àwọn tó kọ́ lọ́jọ́ ju àwọn pé ayé náà bẹ̀rẹ̀ ayé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pé pàápàá lórí kádà kálẹ́ni náà tó lówó náà lùsọ̀ Yorùbá sáwà gbà bọ́lọ̀ lọ́wọ́ àmọ́ bọ́yá ńlẹ̀ ni o ẹ̀yìn gbọ́ lọ́n gbọ́ nílẹ̀ pẹ̀lú bá lówó ẹ̀nà kọ́lọ̀ lóògùn abayọ̀. Ẹ̀dọ́ á pé ojú ọ̀nà Yorùbá yọ̀ gbogbo yín náà tọ̀ ààrùn ìbá ń ṣe. Gbogbo ẹni tó bá ti lè là láàrin Yorùbá dára. Wọ́n lè sọ pọ́tẹ́ láì fi gàrí dúró. Nínú àpò zakazaka, pa wá tẹ́lẹ̀. Yorùbá

tí o bá gbà kọ́lọ̀ ló fún lówó. Ìdí tó ní wọn àgbàgbàdà àgbọ̀. Wọn àgbàgbàdà àgbọ̀. Fẹ́ẹ̀mì máa ń jọ ń tẹ̀wà. Ẹ̀sìn náà kó ẹ̀wà wá láti ilẹ̀ Haúsá. Ọlọ́run bá ní kọ́mọdé kékeré kan náà wọ àárín. Gẹ́gẹ́ bí ìṣe Yorùbá, wọ́n lè sọ fún òní tẹ̀wà àdúgbò àkọ́kọ́ wọ ẹgbẹ́. Àwọn ẹgbẹ́ òkú ẹgbẹ́ àdáyé. ẹgbẹ́ mọ́láàdì lé lọ. Wọ́n ní wọ́n sọ ọ́rọ́ báyìí gbogbo ẹgbẹ́ kó tó lè tẹ̀wà. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ òkú sí. Òkú tó tí ò bá yẹ. Ọmọ ọlọ́mọ ọba wo ọba wo bá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ọwọ́ ọmọ ẹgbẹ́. Ọlọ́mọ Ọlọ́mọ Àwọn ẹni tí ń kó wọ́n ní kí wíwá ti ń gbẹ̀ wọn ń jáwó padà bọ̀ mọ́ pẹ́. àkáǹtì wọn tó bá ti tẹ́kì ẹ̀ wọ́n rí pé lágbájá ti ń gbẹ̀ wà lásìkò ó ti sanwó. wọ́n ní nítorí àpò mẹ́wàá àpò mẹ́ẹ̀ẹ́dógún náà fún ẹ ó kéré a ti ṣe sẹ́yìn láti máa bọ ọdún pírẹ́yà márùn-ún márùn-ún lọ́sẹ̀ẹ̀sẹ̀ tó bá há lọ wà. gbogbo ìgbà tí lọ́ọ́ pàdé pírẹ́yà mẹ́ta ẹni fún orí o yóò máa wọn ìmọ̀lẹ́gbà ní kó sọ́wọ́ àwọn dáńkọ̀ ní kó sọ́wọ́ bàbá ẹni bá kò sí wọ́n gbà ní kí ọmọ yẹn ọba lọ gba wíwá òkú tó bí kíkiri wọ́n bá pẹ́ rẹ̀ tí wọ́n ti ní gbogbo rẹ̀ ló kù fún ọ

àwọn ọmọ pé ọtẹ ẹtì jẹba níjọ wà ń bí iṣẹ́ bọyọ dọkítà náà wọn lọ bàrí síṣẹ́ ìwádìí mo ti tó fẹ́ dáadáa àwọn ẹni tó fún ọ ní promotion wọn àtòkù ìtàkù ọlọ́kadà rà pé wọn lọ fún promotion wọ́n tún ti di bí lẹ́kùn mẹ́ta ó ti di ju ọ̀pọ̀lọpọ̀ tẹ́jọ́ wọn tẹ́ òfin mọ́lẹ̀ pé òun ó fi

òun náà ni mo bá ń tẹ́tọ́ máa ń kọ lára àwọn nǹkan ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n máa sọ pé ẹ ọlọ́run ò tóbi ènìyàn ní ẹ̀bẹ̀ lójú àwọn ọ̀gá kádàrá gbọ́ wọn tó pé àkọọ́lẹ̀ ń bẹ tí ó pèkọ́ mẹ́lì àkọọ́lẹ̀ ń bẹ tí ó pèkọ́ mẹ́là àkọọ́lẹ̀ ń bẹ tí ó pèkọ́ mẹ́là lọ àwọn ọmọ wo pé ènìyàn náà ni torí káwọn ọ̀gá kára àgbọ̀. Àwọn ọmọ tó bá jọjọ́ máa bàbá kan náà, màmá ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí àìgbà kára àgbọ̀ àti délé ayébi rọrùn láwùjọ Yorùbá. Nítorí kí àwọn ẹ̀yà yíyẹn wọ́n sọ bí ayé gbogbo ọdẹ máa ń lọ́wọ́ rẹ̀. Bọ́wọ̀ lọ mọ ẹ̀yà yìí gbogbo ajẹ́ tó gbogbo wọn rọ́nà. Àwọn ọmọ tó wọ́n sọ ìlú bàbá káàkiri kò ajẹ́pẹ̀tẹ̀ lọ́wọ́ ní. Èyí ò túmọ̀ sí pé kò bá àwọn ọ̀daràn. Àwọn ọ̀daràn náà wà tí ò ní kọ́ bá bọ́ mẹ́rin ní àwọn olórí ibú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ alẹ́ nìkan ọ̀gbá kádàrà bọ̀. Ẹ̀yin kan ọ̀gbá kádàrà bọ̀. Lẹ́sìn máa wò wípé gbogbo tó tẹ̀lẹ̀ ètò lọ́wọ́ ní náà dání sá èyí sàkọ́lù ọlọ́run wà lè sọ. Àbúrò àwọn ọmọ wa. Ọkọ àti ìyàwó gan ẹni láàrin ọkọ àti ìyàwó wàhálà wọ̀bẹ̀. Nísìn tí ọkọ bá lọ lówó, kí ìyàwó tó mẹ́rin ṣe bíbẹ̀, kí gbogbo nǹkan ọ̀gbọ́n ti gbéyàwó. Ìwé ìlú àwọn máa ń tí wọ́n máa sọ, àwọn ọ̀pá kẹ́kàrá bọ̀, ó lè sọ wípé ọkọ ó ti fi orí ìyàwó pa pààrọ̀. Ìlọ́pàá ló ti jẹ́ pé ń dá akọ́kọ́ ojú kan náà ìyàwó yóò sì tó bá jẹ́ pé àwọn lọ́dá fún tó kù díẹ̀ káàtó fún ọkọ ó lè sọ pé àwọn ga fún ọ́n lè ojú sáàtì lọ́kọ̀ lọ́wọ́ ìgbà gbogbo tó ti rẹ̀ tó yẹ àwọn olùdarí ìrìn ṣùgbọ́n ìgbàlódé ẹ̀gbá kádà lọ́pọ̀ ó lágbára kọjá sísọ láàárín àwọn ẹgbẹ́ tó láti mọ́ṣáláṣí kan wọ́n lè fẹ́ kó ló ti jẹ́ tó jẹ́ pé wọ́n ti jẹ́ ìlànà tó ọmọdé gbà ọ́. ọmọ tí ó tó àwọn ọ̀fẹ́ ọ̀jẹ̀ máa. ó sì lè máa lépa bàbá lè máa mú kọ́kọ́ kú kí ló tó nítorí ọ̀gá ọ̀gá fi wàhálà fún wàhálà mọ́ ọmọ àbẹ́ ẹni bẹ́ẹ̀ àsìkò kakúkakú ọkọ̀ bá dákú ẹni ọkọ̀ máa lọ bọ́lọ̀ bá ti tọ̀ ọ̀fẹ́ tó ti káì káì so ti sọ owó ọlọ́rọ̀ bá pọ̀ lọ, sọ̀rọ̀ kẹ́ ti gbé àmì sáà what are you going to do now? Àgbẹ̀kọ́, àbọ̀dà tó gbé wàhálà, wọ́n fi kún wàhálà fọ́, a rí yí níbi ibi agbègbè tí ó jẹ́ tí ó sì kankan ẹni tó tẹ̀lẹ̀ tó mọ́ fi yẹn owó yọ ní lẹ́nu, ẹ̀yìn náà yọ lẹ́nu, ọwọ́ máa ká bù wọn lágbó ló ọmọ àwọn kò tún rẹ̀, pé kí kò owó olùsí jẹ́ kó lọ pọ̀lì báyìí kẹ́sì yẹn. torí pé bá sára àrà bọ̀ wọ́n rò yí pé tipátipá lòun fi oró jẹjẹ ni ìwọ́n náà bá sọ pé ìṣàn ọ̀wọ́n lọ́dún ìwọ̀n lọ mọ́ta yóò bá lẹ́bù. ẹ̀rí tí ọ̀tẹ̀ jọ́sàn lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mọ́kíní ẹ̀ mọ́kú sí àdúgbò mẹ́ta láàrin làwọn ẹ̀rọ ọmọ ọjọ́ ó dá Ọlọ́run torí ẹ̀jọ̀ náà, Ànábì sallallahu alaihi wasallam jáde lọ́jọ́ kan. Ọjọ́ ẹ̀jẹ̀ ọyọ táwọn sàhábà rẹ̀. Ọba bá wọ́n ṣe káńtà lórí ọ̀rọ̀ kádà. Lọ́sì lẹ́yìn bí Ànábì sallallahu alaihi wasallam bá gbé أذن أبي هذا أمرتم سنة في كائنة كما سن أم بهذا أرسلت إليكم أذن طلعوا في رمسيين كما إنما هلك من كان قبلكم حين تنازعوا في هذا الأمر هذا الدكتور هذه هو تحديد قاروه àti ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fanfà lórí ọ̀rọ̀ kádà. Anábì sọ̀rọ̀ láàrin sọ́la mi, àjọ́tò àríkùn alàtàlà àzàròkè ọ̀pá ńláṣẹ láti sin lọ ẹ gbọ́dọ̀ tó ṣe fanfà mọ́ lórí ọ̀rọ̀ kádà. Alimami Tìrìmìdì, àwọn ni wọ́n gbé jáde ìdòsánadé sáhìl bọ́ọ̀ nàka tó gúnrégé. Èyí ti sáàmù ṣe fanfà lórí. Bàbá mi jẹ kádà rẹ̀. Bàbá mi jẹ kádàrà ni tọ́ba dá fún wa satu, ni tọ́ba kù díẹ̀ káàtó kádàrà ni tàbá rọ̀nà gbígbà kádàrà ni tọ́nà bá dín mọ́ wa kádàrà ni táwọn ọmọ wa bá rí pé kádàrà ni tọ́ba kù díẹ̀ káàtó kádàrà ni ẹni tó bí ma kádàrà ni ẹni tí ò bí kan wá kẹ́ ẹgbẹ́ bò nǹkan yọ̀ kan tó sá mọ́ kádàrà lọ́wọ́ kí kádàrà ò ní mú ẹ mú kò sí nǹkan náà gbogbo nǹkan kádàrà ní báyìí. ètò tí màá ti kẹ́rì kan òsì tó lè máa tàn ọ́ jẹ tí wọn náà sọ wàá máa ta láńtà. wọ́n lè nìkan wọ̀ ẹ̀yin aráàlú yẹ kó ilé o àwọn bàbá tó mọ yóò pé nínú kára wọn rẹ̀ ẹ̀kọ́ bí ìpín bá lórí fóònù ti fẹ́ ta bàánù kára rẹ̀ àwọn rọ́bù àwọn ẹni tó mọ kádàrá tó ẹ pé tí kádàrá tó ọyàn tó ọyàn wálé ayé ọ̀bá dá àwọn ọ̀bọ̀ yí padà wọ́n ti tí lọ́pọ̀lọpọ̀ ní kìí ti ká àwọn jánu fún wa wọ́n burú ìwọ́n wáá ti ẹ̀ ọmọ ayé kí wọn pariwo kò dé ìlú wa kọ́ pariwo ti dá akọ́dé ẹgbẹ́ wọn ọbẹ̀ gbowó àwọn àti ọbẹ̀ tàjẹ̀ ilé Yorùbá ní ẹlẹ́tàjẹ̀ ọbẹ̀ tàn kó wọn lè bá rí bí ọ̀jẹ̀ tó ẹ kí sára wọn náà lọ bá ẹnìkan onígbàmọ yí kádà àwọn ọmọ kan padà ẹ lè rí kàkà yí padà ẹ tàn sórí ibò ọmọ òun títí títí sáárí pé ọbẹ̀ máa dáa fún ọ ẹ bá wa yí padà ẹ yí padà nígbà tí ìta gbogbo aago ní méjìlá lòlù sẹ́yìn ká lé yí káwọ́ pé méjì àmọ́ yàrá wa torí ẹ̀ lè yí sáré yí padà. méjìlá tá a gbogbo aago fún gbogbo ayé o méjìlá náà ni ọjà kù ti ààrẹ lọ́mọ ẹgbẹ́ méjì. Ìwọ́n wá ní kọ́ bọ́ ọba tó mọ̀ kẹ́kẹ́ wọn ò fi ọjà ó lè bá tẹnikẹ́ni jẹ́ àtẹnitọ́nà bá kádàrà pàbùrọ̀ ọ̀sẹ̀ Torí ẹ̀ kádàrà ti síwájú jẹun a máa ti fàǹfà lórí kádàrà àgbọ̀nmọ̀ pé tọ́ àwọn agbọ́ báwọn sọ̀hábà nẹ́bí wa Muhammad sọ̀rọ̀ láàrin ìgbẹ́lẹ̀ láti ti pọ̀ tó sẹ́mi báwọn sọ̀hábà pọ̀ gan wọ́n pọ̀ gidigidi torí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dà wa ti àrántí ńlá fún ẹ̀sìn Islam ṣáájú kánàbí òtòkù àwọn èèyàn tó wọ Islam wọn pọ̀ sí àǹtí rẹ̀rẹ̀ ìdájá àná ورأيت الناس يدخلون في دين الله أفواجا أو يمشوا والسجاد والروى الإسلام ọkọjá pé èèyàn kan láàrin ọ̀sẹ̀ tàbí èèyàn mẹ́wàá láàrin oṣù wọ́n túyáyá túyáyá wọnú Islam. Àrẹ́bì sọ̀rọ̀ náà lè sẹ́lẹ̀ lọ sí àjò. Iye èèyàn tí wọ́n sírò pé wọ́n tẹ̀ lánàá mi sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ lọ sí àjì wọ́n lé ní hundred thousand tí wọ́n tẹ̀ lánàá mi lọ sí àjì. báwọn sọ̀hábà yìí ti wá pọ̀tù àgbọ̀ títí tí wọ́n fi kú wípé wọ́n ti fàǹfà lórí ọ̀rọ̀ padà torí báwọn máa gbọ́rọ̀ ẹlẹ́mìí ni wọ́n ń parí láti ẹ̀ gbọ́dọ̀ máa ti fàǹfà lórí ọ̀rọ̀ padà wọ́n gbọ́ wọ́n gbà wọ́n ti tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kan á ṣẹlẹ̀ láyé Umar ibn al-Khattab radiyallahu anhu. àjàkálẹ̀ àrùn kan ṣẹlẹ̀ ní ilẹ̀ Ṣáà. Umar wá kọ́ àwọn sàhábà ànábì sallallahu alaihi wasallam ó kó wọn kò ní láti Mẹ̀dínà wọ́n dojú kọ Ṣáà. ó wá dé àwọn ìlú etílé ní Ṣáà. ìròyìn wá dé bá wọn pé àjàkálẹ̀ àrùn bẹ ní sáà kò ní í dáa ká àwọn èèyàn tí wọ́n gbádùn yìí wọ bí àjàkálẹ̀ àrùn wà káàrùn yìí wa lọ jẹ́ pé yóò wọn. ká ti àpérò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi pọ̀ lóko wọ́n ń bọ̀rọ̀ wérọ̀ ẹnu padà kò tó àwọn padà sí Màdínà. Umar radiyallahu anhu lọ́wọ́ àgbà táwọn alẹ́ sí Nàìjíríà. Abu Ubaida Amir ibn al-Jarrah radiyallahu anhu àgbà gidigidi lọ́jẹ́ nínú àwọn sàhábà àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sì ń bẹ nínú àwọn ọ̀gágun tí roman ti rán lọ sílẹ̀ Ṣáàm lásìkò yẹn òun náà ń bẹ̀rẹ̀ Ṣáàm òun jáde wá bá roman láti wá pàdé rẹ̀. ìgbà tó wá rí ìpinnu rúmọ̀ wípé àwọn ń padà sí Màdínà àwọn ò ní kó àwọn èèyàn wọbi sí àjàkálẹ̀ àrùn yìí wà. àbúrò lẹ́yìnda ọwọ́ sọ fún rúmọ̀ lọ́rí ọlọ́ọ̀bù àìmọ́. قل أفرارا من قدر الله يا أمير المؤمنين إلى لا تعوى مؤمنين ṣé ẹ̀ ń sá fún kádàrọ̀ ọlọ́run ṣé ẹ̀ fẹ́ sá fún kádàrọ̀ ọlọ́run olùkọ́ ẹ̀kọ́ tó tẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn gbẹ́nù lóyè àwa tètè àwa gbọ́ pé àjàkálẹ̀ àrùn gbẹ́nbẹ̀ tẹ́lẹ̀ corona virus tí ká wọlé àbí ká má wọlé. ó ọmọ ọgbàáyé ìgbà tó sàhábà dá mọ́ràn ni pé wọ́n àwọn sàhábà náà di wọ̀lú yẹn. torí kọ́nà lọ́ba akásá àrùn tí ń bẹ́ẹ̀ Rúmọ̀ tí wọ́n pinnu tí wọ́n padà, àbúrò méjì àwọn sọ pé tẹ́ ẹ jẹ́ sáfúkàdà àwọn ọlọ́ọ̀. Àpèjúwe, wọ́n sọ wípé àwọn Boko Haram ayé o, ya wà ní wá títẹ̀ ń bá bọ̀, kí lè yọ sí. Ẹ padà ní àlẹ́ sọ pé ẹjọ́ ọ̀gá dà ọ̀dà. Àbẹ́ padà. Àwọn ọmọ máa parí fún yí pé ọ̀lẹ́ ń sá lọ. Orílẹ̀-èdè ni wọ́n sokòtò. Kẹ́kọ̀ọ́ òbúrò ọ̀lẹ́ ni wá ìdájẹ́ àwọn ọlọ́ báyìí. Ah. Rúbà rọ̀bí ọ̀wọ́ ọ̀hún ẹni. Àbúrò mi là ń bẹ́ ẹgbẹ́ sábú kádà àwọn ọlọ́ni. kádà àwọn ká lọ dàyà kó bájínẹ́tì. tọ́ rọ́mà wá ní oníbẹ̀ẹ́ni lọ́jọ́rò yẹn kọ́dẹ̀rẹ̀lá ìlà kọ́dẹ̀rẹ̀lá à ń tán fún kádàrà ọlọ́run lọ sí kádàrà ọlọ́run tí a bá wọ́n ya wọnú ilé méjì ilẹ̀ kan ọjọ́ ilẹ̀ tó gbẹ tí ò oríkọ ọbẹ̀ dúdú lọ okún ṣé ẹ́sì àwọn àràkúnmi ìyẹ̀lẹ̀ tó máa jẹ́ bí tó ti koríko koríko lọ náà lọ́jà àbẹ́ ẹ̀dárí wọn lọ bí tí koríko wà à ń sá fún kádàrá ọlọ́ọ̀ lọ síbi kádàrá rẹ̀ mí. Àbúrọ̀kùnmọ̀mọ́ ọdọ́dún wípé kádàrá àwọn buhara nẹ́bí sọ̀rọ̀ máa rí sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wà ní wọ́n tàbọ̀ wọn àyapa lórí rẹ̀. ẹ sì rí pé bàbá mi sọ̀rọ̀ àìkọ́dà rà wọn ni wọn tó pinnu mi kábẹ́rẹ́ xẹ́rí yìí wọ́n tẹ̀lé ó tún gba kẹ́dà rà gbọ́ léèrè àtàbúrò rẹ̀ torí bí dáadáa ọba ṣẹlẹ̀ sí ọ aburú lè ṣẹlẹ̀ sí ọ dábúrú ọba ṣẹlẹ̀ sí ọ dáadáa lè ṣẹlẹ̀ sí ọ torí rẹ̀ àánú dáadáa kọ́mọ́ yà lọ pọ̀rọ́ aburú lè dé lẹ́yìn dáadáa. ẹni tó wà nínú àjá kọ́mọ́tọ̀rì sínú torí dáadáa lè dé lẹ́yìn àìdá. aburú tẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ìgbà tí gbèrègbè tí gbèrègbè. الإمام ẹni àkọ́kọ́ tọ́kọ́ sẹ́nu tó sọ ìtọ́kùtọ̀ nípa kádàrá láyé orúkọ rẹ̀ ń jẹ́ sánsàwáyì orúkọ rẹ̀ ń jẹ́ sánsàwáyì olórí gbàgbà òun ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa kádàrá láyé ilẹ̀ ìrọ̀ ló sì ti sọ wọ́n tún wọ́n pè ní súùtàn sánsàwáyì. àbí túnṣẹ̀. arákùnrin yìí ó ti dìgbà kẹ́kẹ́ yàtọ̀ ara rí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọba Islam ẹ̀yìn ọ̀rẹ́ yìí ó tún fi Islam sílẹ̀ ó tún di yàtọ̀ ara tí ń ti ara ìnáà ló ń mí sí lá lẹ́yìn tó lọ sí mùsùlùmí tó fi wá di ẹni tó ń takò kádà. arákùnrin yìí olọ́kọ́ sọ pé kò sì ti jẹ àwa là ń ara wa kọ ọ̀rọ̀ ara wa bá a ti ti fẹ́. ọjọ́ rẹ̀ ló ti gbọ́ ọ̀rọ̀ kò sí غيلان òun náà gbà látọ̀dọ̀ máàbẹ̀dì ìjọ ọ̀hún tó tó wá di tọrọ fọ́nkálí. àmọ́tọ́lá níta ni ẹni tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó tako kádàrà ọ̀nà ìṣòro sẹ́ń tí wọ́n tún pè ní sáńsàwọ̀ yìí. ìlú wo ni ní àlẹ́ ìrọ̀ kí ni wọ́n sọ? wàlìlá kọ́dà wàlìlámùrò ọ̀yìn. wọ́n ní kò sí kádàrá kankan gbogbo nǹkan níwájú ọlọ́run ó tuntun níwájú rẹ̀ ọmọ ń parẹ̀ tẹ́lẹ̀ láìlá ẹ̀lọ́ tó sì lè dé ètò. Káàpé gbogbo nǹkan ọlọ́run fi máa fọ ọ́rà ọlọ́run fi máa wá bí ọlọ́run fi máa tó ti ló tó mà irú ọlọ́run wò ni. Bẹ́ẹ̀ ni tí ń sọ pé kò sí kádàrá ń sọ.

gbogbo àwọn sọ̀hárà yìí wọ́n takò wọn wọ́n takò gbogbo àtàrí kò sí gádàrà jẹba lọ sínú sọ́dí ní muslim àdìsù ká màtí àdìsù jìbìrì láì àdìsù tó kùn dáhùn eléyìí ìmáàmù nàwàwí tó mú wa nínú àgbàrún nà nàwàwí sọ́jà àdìsù ẹ̀rẹ́ àkejì wọn bó ti ti wá rí wọn wá bá Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n ní àwọn ọ̀gá ti yọjú ní ìsìnlẹ̀ alẹ́ ẹ̀rọ àti mẹ́ńtọ́dà alẹ́ sáńsáwẹ̀. wọ́n ń sọ pé kò sí kádàrá kankan gbogbo nǹkan ó tuntun kọ́lọ̀ ọlọ́run ọ̀mọ̀ nípa àwọn kó tóbi tí wọ́n tẹ̀lé. àwọn èèyàn yìí wọ́n ti pẹ̀ka lójoojúmọ́ wọ́n pọ̀ sí kí ni ká sọ fún wa nípa akọ́lọ́dọ̀ wọn ìmìlẹ̀ ọ̀hún wa tá a bá padà sí alẹ́ ẹ̀rọ. ابن عمر رضي الله عنه قلت أبادي لأنفسها كنت تنتقى ابن عمر ولا ابن عمر في بكاد عربه mi gbọ́ sí bàbá mi ó mi lérò nípa bí ọjọ́ kan àwọn wà lọ́dọ̀ àná mi sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìwà sẹ́lẹ̀ ká bá Sẹ́yìn fáwọn ọ̀gá sì tẹ́lẹ̀. Aṣọ ara rẹ̀ ó funfun ní kí irun orí rẹ̀ ó dúdú kirikiri àmì àrìnrìn àjò kan sí lára rẹ̀. Títí ọ̀hún wọlé tọ̀ ó fi jókòó lọ́dọ̀ àdébọ̀ Mùhàmmad sallallahu alaihi wa sallam. Ó sì béèrè ní àwọn abẹ́rẹ́ tó dé ó béèrè nípa al-iman. Àdébì ti sọ orígun mẹ́fà ike ní bẹ fún àìlèmẹ́ nínú àwọn orígun mẹ́fà ẹ̀fà yìí wà á tó mìíràn bẹ̀ qadari khayrihi wa sharrihi. kọ́ọ̀pá àkọọ́lẹ̀ kọ́ọ̀pá gbọ́ rírí rẹ̀ àtàbúrò rẹ̀. Àbà ilé mi yá máa dùn. Èmi ni mò ń béèrè báyìí o, lójó ní ọmọ lọ́tọ̀ yìí o. Tí dáadáa bá ṣẹlẹ̀ sí ní tẹ́bí ní máa dùn. Tálẹ̀ rojú ọlọ́ọ̀fún ní dẹ́ta ìdá ṣe èyí jẹ́jẹ́ ìfẹ́sọ́ náà bá fún tẹ́ẹ̀sẹ̀ gbòòrò ẹni tó dá nínú wa nígbà tí rere ṣẹlẹ̀ sí ojú pẹ́kọ́ lọ kí ló dé nígbà tí ìdàkejì ṣẹlẹ̀ tẹ́ẹ̀sẹ̀ gbòòrò ẹ̀yin ọ̀nà pélé ayé èédùn lọ títì èédì ìka lọ títì àti dúdùn àti kíkan ìní wọn jọ máa ń ṣẹlẹ̀ dé nínú ilé ayé wa yìí torí ẹ̀. ẹni tí ọba ti gba kádàrá gbọ́ kìí ṣe mùsùlùmí o ẹni tí ọba ti gba kádàrá gbọ́ kìí ṣe mùsùlùmí rárá. Rọ́bì àti àkọlẹ́nù wọ́jọ́ pẹ̀tẹ̀ sọ. Àwọn kèké náà ti gba kádàrá wọ́n ti gbé lókè ti pẹ́. Bẹ́ẹ̀ ni àwọn àwé tí wọ́n kọ àkọọ́lẹ̀ sí wọ́n ti pẹ́ ti pẹ́. Kò sí yípadà ní ìtura rẹ̀ mu. Wọ́n ti kọ́ wọ́n ti kọ́ kò sí yípadà. Wọ́ọ̀sì ìbùnà àbá ọjọ́ ọ̀kan nínú àwọn aṣíwájú rádaràda ẹni tó ṣìnà tó ti fi àwọn èèyàn lọ́nà. Ọjọ́ ọ̀gá báwọn mọ̀ọ́tẹ́sìlà bọ́yá yìí náà ti gbó kọrí. Mọ̀ọ́tẹ́sìlà àwọn ẹni àmùkání nínú àwọn tó ṣìnà. Àwọn máa ń sọ wípé ọlọ́run ẹlẹ́dà wa òun ló gbogbo dáadáa òun rere ṣùgbọ́n àwọn aburú àwọn àìjá àwọn ẹ̀ṣẹ̀ ó ní kì í sọ o ní ń dá ìjà ènìyàn ní ń dá torí rẹ á gbọdọ fi aburú ti gbọ́dọ̀ lọ. àwọn sọ wípé àti imáni àti ìsekèbèrè àti rere àti àti títí ọlọ́run ọmọ èèyàn ní ṣe onídà oníṣe kò sí tọkàn náà pẹ̀lú ẹ̀. torí ẹ lọ́dọ̀ tí wọ́n ọlọ́run ọba kọ́ lọ́dọ̀ àbúrò kọ́ oṣù ọlọ́run kọ́ lọ́dọ̀ ọba kọ́ àbò kọ́ ìdá olùkọ́ ti jẹ́ ìdílé ti pé ọ̀rọ̀ tẹ́sílà pọ̀ nù yorùbá wọ́n pọ̀ bàjẹ́ nínú yorùbá torí wọ́n máa ń sọ pé rere lolúwa máa ṣe olúwa kì í ṣe ìkà olúwa kì í ta burú àwọn ọ̀rọ̀ tẹ́sílà wọn ò pera wọn bẹ́ẹ̀ àmọ́ ìmọ̀ fi hàn wá pé sáfù àwọn ọ̀rọ̀ tẹ́sílà làwọn eléyìí wà ó kọjá sì máa pè wọ́n àwọn ọ̀pá pé bí dáadáa bá dé ọlọ́run bá ìdá náà bá dé kọ́ ọlọ́run. tẹ́lẹ̀ ìdájọ́ náà àjẹ́ wípé àwọn ẹni tí arúgbó kú fún tí wọ́n gbà kọ́lọ̀ lọ́pàá tọ́tọ̀ wá kú fún wọn ní kọ́lọ̀ náà ló ti tún pelé àwọn ọmọ àjẹ́sílà nù àwọn mọ̀ọ́tẹ́sílà. wọ́n ní kí ló dé tẹ̀sán pé báyìí jẹ́ pé lẹ́yìn dáhùn tó dáhùn tó gbogbo ẹran ní à òkú ìdùnnú ni òkú àgbà àbí òye. ókè àárín lánàá pé ẹgbẹ́ ẹnìkan jáde kí ló ṣẹlẹ̀ òkú ni àwọn là ń gbé lọ abẹ́ lọ sọ sínú tó ní olùkọ́ tí ọ̀dọ́ bá kú báyà àmì sísá gbolé láì wọ́n ní ó dà púpà. yẹ kẹ́ pélé náà àwọn fún ti pọ̀ wọ́n yẹ kí a kápò kí gbogbo àwọn ọmọ àjọpẹ́ apó oríire káàkiri ẹ̀rẹ́ yan ọmọ yìí ẹ̀mí òbí ti báyẹn kan káàkiri ìdúgbò orí wá dàrú ókè orí yín lọ́ta lẹ́gbẹ́ wá péré lẹ́gbẹ́ lérè lẹ́gbẹ́ gbogbo ẹ̀ fún bàbá yín tó kú kò sí bí bàbá ó ṣe kù lẹ́nu tó dání fẹ́ kí bàbá òun kú. tọ́ nítorí ti eléyìí báyìí ẹ̀rí pé sísọ tí wọ́n ń sọ pé ìtumọ̀ rẹ̀ ní pé wọn ọ̀gá kádàrà bọ̀. Bí o bá máa ń sọ pé káyé má pa kádàrà mi dà. Nàá ara ń bẹ tó bẹ dídí tó bẹ dà ara kí ni. Lọ́kọ̀ọ́ mi kíláàsì sádùúgbò tó ìsìn mi kíláàsì. Nàá ọ̀ràn àwọn aláìní mọ́tà. Nàá ọ̀ràn àbọ̀ àwọn aláìní. Àbára kí ni Yorùbá máa dá? Òkú ní àwọn ẹ̀sìn òkú bí bàbá rẹ̀ bá kú wọ́n pa màálù sí tí wọ́n tún pa àwọn ọ̀sán ẹ̀lẹ̀ láàyè wọ́n ní kò síbi tá a fẹ́ sáàbù wọn ẹni máa mú ọ lọ láàyè àrà tó fẹ́ dáná nǹkan wọ́n fẹ́ dára kọ́mọ kóbi jọ wọ́n kọjá gbogbo tó nà tọ́lọ́ àrà ń bẹ tó ń fẹ́ dá ọmọ amutí àrántẹ́kọ́ fẹ́ dá ọlọ́lá yìí ọwá yọ níbi ìwọ́n ti pẹ̀ bàrántà ayé rẹ̀ ọwá mú kó lọ́wọ́ fàrágọ́ ọ̀rọ̀ ń bẹ́ tí mo fẹ́ jọ ẹ̀rí tàbí ẹ̀rí tó dára wèrè ṣe tó fẹ́ ọwá ní pápá pàkádà rẹ̀ dà kádàrá òun náà ni wèrè ń gbé sá lẹ́yìn náà ta ló ní pàkádà rẹ̀ dàdá tani kò sí wọ̀n wà kò sí ń tọ́wọ̀ kọ kálukú ní kálukú ní báyìí ọlọ́run lọ máa ń tẹ́ àkọ́ tó nǹkan fún wa alẹ́ nìkan wá sáyè bá wà kó wọ́n bá lẹ́jọ́ sẹ́ẹ̀mọ́ gègé torí pé ọwọ́ àlè ìgbà àkọ́kọ́ tọ́lọ̀ kọjá ní gègé àwọn pèsè àrùn ọlọ́run wa sọ fún pé ó tò kọ́ gbogbo nǹkan sáájú kọ́nà òun tó dá à ń bọ̀ wọlé lé o sáájú kọ́nà òun tó dá sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì pẹ̀lú fifty thousand years. Kìkì wá ń béèrè, ìdí tí ó fi tóbi dé lẹ́jọ́ ni wọ́n bá wọ̀ yìí. Kìkì wá bí ọmọ lè rí, ìmọ̀lẹ̀ dà àpò kí ni kí n kọ̀? Ọlọ́wà ní kọ́ gbogbo ní ọ̀sẹ̀ yìí àti bí gbogbo nǹkan ṣe rí títí di bí ọ̀gbẹ́ ìjà ìpìyà. Èdè tó wá kọ gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ la ẹni sọ̀rọ̀ wá àti sọ́lá sọ pé lófi àdìlẹ̀ àpìlà ẹbí gbá ọ̀dẹ̀ dé sókè. Wọ́n jẹ́ pẹ́ẹ́tẹ̀ sọ̀rọ̀ ìwé tá a kọ àkọọ́lẹ̀ tó ti gbẹ. Ọ̀jẹ̀jẹ̀ ó ti parí ó ti parí. Ẹnìkan ní ṣe kí ẹ sọ̀rọ̀ títì. Ó wá jẹ́ jọ́ náà ọba kọ́ ike ńlá ńlá lù ńga orí mi ó kókè láti bá mi jẹ́ bá mi kéde sáà. Ohun ọmọ tí tóun ó ti ní kóun ó pè lẹ́nu ẹgbẹ́ ọ̀kẹ́ ṣé gègé lè dá nǹkan kan kọ fúnra rẹ̀ láì jẹ́ sọ́lọ̀ ń sọ fún pípọ̀ pọ̀ àbí òye wa torí ẹ̀ sọ́lọ̀ ọba ní kọ̀kọ̀ iná lọ pọ̀ torí àmà ọ̀wé ìta àti rí nínú tọ́lọ̀ ń kọ́ fún ara ti mọ̀. kí ni wọ́n tẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà tá à ń tọ̀rọ̀ ọlọ́run ìtàlọ́mọ. àwọn àmọ̀ ẹ̀fẹ́ náà ọlọ́run dákun ṣe gbogbo tó ọkọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ fún mi ní dáadáa. tòbí mùsùlùmí ó ti máa bẹ lọ. àkàràkùn lọ àwọn mọ̀tẹ́bílà àtẹni tó bá jọ wọn àwọn lè ní àkọ́kọ́ nínú oríṣi ọ̀nà mẹ́ta táwọn èèyàn pín sí gbàgádà à ń pa àwọn eléyàn ní alùpàdàríyà alùpàdàríyà àwọn ẹni tí ọ̀gbà kádàrà gbọ́ kí sáré tó rí kádàrà lórí o àwọn ẹni tí ọ̀gbà gbọ́. torí ẹ̀ àdìsọ́nù Nawawi rahimahullah nínú sẹ́mi sọ̀rọ̀ sọ̀rọ̀ Muslim ó lápàtà nínú àwọn kádàríyà bínú bàjẹ́ nígbà tí wọ́n pè wọ́n ní kádàríyà làwọn nǹkan káyà lábọ́ ẹ̀sìn tí wọ́n kàdà níyà ẹ̀yìn tí wọ́n ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kàdà níyà wọ́n lẹ́yìn ìgbà lẹ́yìn àjẹ́ nítorí pé ẹ̀rẹ̀ ẹ̀gbà gbọ́. Kádà là ń pè ní lẹ́jọ́. Kàdà níyà ìgbàgbọ́ wọn ni pé lákọ́dàrà wà là ámúrò ọ̀n kò sí kádàrà kankan gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láyé yìí ó tuntun níwájú ọlọ́ àwọn kàdà níyà wọn sọ̀rọ̀ kèfèrè yìí òdodo sì ní wípé gbogbo nǹkan gbogbo nǹkan pátá korongodo lọ́lọ́run ọba ti kọ́. Ìsìn ṣẹlẹ̀ ní ìbámu pẹ̀lú bọ́ọ̀lù ti pépé ọ̀sẹ̀. Ṣùgbọ́n bàdà yíyà àwọn ọwá náà ti sàmúlò Mùhàmmad sallallahu alaihi wa sallam wípé àwọn ni Màdúùsù àdìrẹ̀ ọ̀mà. Àwọn ni Màdúùsì nínú àlùmọ̀ yìí. Àwọn Màdúùsì ilé làwọn máa bọ̀ tí àwọn bàbá ńlá àwọn ọmọ Iran ni ọ Madrid ni wọn iná ni wọn bọ kó tó di kí wọn láwọn gba Islam àwọn Madrid wọn lọ́nà méjì lọ́wọ́ ìlà òun náà wọ ìlà òun gbọ́dọ̀ ọlọ́run ìmálẹ̀ àti ọlọ́run òkùnkùn wọ́n ní ọlọ́run ìmálẹ̀ olóma múrere wá ọlọ́run òkùnkùn olóma máìdá àtàbúrú wá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn kàdàríyà náà àwọn sọ kéré rí àtọ̀dọ̀ ọlọ́run ti máa wá ọlọ́run lọ dáa àmọ́ gbogbo àìdá gbogbo aburú ọmọ èèyàn ní ń dà ọmọ èèyàn ní ń tẹ̀dá rẹ̀ àwọn náà ti fẹ́ fi ọlọ́run méjì rìn rẹ̀ ọlọ́run ti ń dá rẹ̀ ni àti ti ń dá aburú rere lásán ló máa dá. Àwọn ènìyàn sínà wọ́n sọ ọ̀nà bàjẹ́ nu. Tẹ́lẹ̀ ìbáyé wa jàmá ọlọ́run ọba ló máa ń dá rere ọlọ́run ló máa ń dá ìjà. Lérè ò lè ṣẹlẹ̀ àti kọ́jọ́ pọ́nà ló ní kọ́sẹ̀. Aburú ò lè wáyé àti pọ́nà ló sọ pé yọ wáyé. Tọ́, bàtí ọ̀rọ̀ sọ pé wọ́n lọ ń dá aburú.

èyí tó náà lágbára tó náà lè dá àgbègbè yẹn ọ́pọ́sìtì yẹn ó túmọ̀ sí kò náà gà ọ̀nà mìíràn náà àdáyíké alùpàdàríyà tó ẹ̀sìkàdó ìlà ẹ̀yìnmẹ̀tìmẹ̀yì alùpàdàríyà ti sọ bọ́lọ̀ méjì lọ́wọ́ pàṣẹ kẹfẹ́ rí sọ́lọ̀ lábọ̀dẹ̀ ẹ dákúta lọ́dá àwọn ẹsẹ̀ wa jàmọ́ ẹni bí ilé rẹ̀ ni ò dá lọ́dá ẹsẹ̀ wa ọ̀rọ̀ táà ń sọ dá àìsọ̀rọ̀ wa ta lọ́dà ìdìde wa ta lọ́dà ìjókòó wa ta lọ́dà ìrìn wa ta lọ́dà jíjẹun wa ta lọ́dà mímu mi wa ta lọ́dà ọ̀rẹ́ ẹ̀jẹ̀ bí ilé ìlú ẹ̀sọ́ pé ẹ̀gbá ṣé ọlọ́run náà ní ìbú lókèlè lókèlè abẹ́ ìrìnlẹ̀ ń bù ẹ̀wọ̀n á lọ lọ́nà náà wọ́n lọ́wọ́ dáa fi ń bù ọ̀dà tó wáyé tọ́wọ́ dáa ń bù nìkan lọ lọ́nà tó bù dáa ń bù kọ́ tàlọ́dà kìíta tó bù Christian nìkan ń pè ní kárọ́dà. Wallahu khalaqakum wa ma ta'malun. Bẹ́ẹ̀ni ọlọ́run sọ nínú sọ́rọ̀ tó kà ọ̀fà. Ọlọ́run mà lọ́jà yìí. Ọlọ́ tó dá gbogbo ń tẹ̀sí ìfẹ́. Ọlọ́run lọ́jà yìí. Ọlọ́ dá gbogbo ń tẹ̀sí ìfẹ́. Okay. Uh, ah, Májèlé bàjáde alọ́dà ẹ̀dá mọ̀ ta ló ṣe ẹgbẹ́ ètò ta lọ́dà ta ló ṣe Pápé China ló ṣe. Ṣé ọlọ́run tó dá lẹ́bùú lórí àwọn àlékù tó wà lára rẹ̀ abẹ́ tó pé gbogbo yé wa ọjà padà tó ní báyìí ẹni tó tààlì ẹni tó tààlì ta lọ sá olùtọ́jà àwọn ṣùgbọ́n ta ló tààlì èèyàn yẹn ló tààlì tòǹdínì tábà ti mọ̀ pé ẹni tó jalè ló jalè táwa bá gbé lọ́wọ́ tá a dáa láàgbé dáa. òun sọ pé àwọn ọjà ò lè fún ọjà àwọn sọ pé wọn lọ sẹlẹ̀tì àti jalè. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run láti má jalè. Àlẹ́ ẹ̀kọ́ mi. Níṣìyẹn ti dàgbà ẹni gbọ́dọ̀. Ẹ̀yọ́ wọn pé bàbá mi jẹ́ mùsùlùmí mo fi jẹ́ mùsùlùmí ìgbà tí wọn náà ti gbọ́ bí nìsín orí pé ìsìláàmù kí ọ ló ti sẹ́kù bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ni. àìmọye èèyàn kọ́ ló ti rí pé ìsìláàmù kí ọ tó ló ti tó bẹ́ẹ̀. àìmọye èèyàn ló ti rí pé ìṣètòtò ní òkú ọ tó bọ́ náà fún bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ìkèlè. tó ọlọ́run lọ dá ìsìláàmù rẹ̀ ọlọ́run lọ dá ìṣètòtò rẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọn lọ tọ̀hún fẹ́ sàkókèké nínú mẹ́sì ló ti sẹ́kùn rẹ̀. ìdínú tọ́lọ̀ ń fi fìyà jẹ́ kèké rí lórí ìṣe kèké rí rẹ̀ tí ó sì dájú kọ́lọ̀ ọmọ ìsàbò títì lórí lọ tẹ̀lẹ̀ láti jẹ́ kèké. ọlọ́run fún wọn náà ní ìgbàgbọ́ lórí ìsìláàmù rẹ nítorí pé wọn ló tẹ̀lẹ̀ láti jẹ́ mùsùlùmí nítorí pé ìwọ òfin ìsìláàmù sílẹ̀ lẹ́yìn ìgbà tó bára rẹ lórí ìsìláàmù ẹni tó sọ wípé ẹni tó sọ fóun sọ òun àgbàkálẹ̀ ara sọ gbogbo nǹkan ti tuntun lọ́dọ̀ lọ tí ọ̀gá sì ṣẹlẹ̀ ọlọ́ngbọ̀n nímọ̀ àwọn òbí láì ní ìṣèkọ́ àkídà kékeré lélẹ̀ àkídà kékeré lélẹ̀ àwọn ìṣèkì àwọn náà ti jẹ́ aláṣejù alárekùn náà àwọn tó fi kádàrà gbogbo kan kádàrà ní gbogbo kan èèyàn ní ìkàkà tó ṣe àpèjúwe èèyàn ọlọ́dà jẹ́ bí ìyá adìẹ ni níwájú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tẹ́tún tó bá wọ ẹ̀fúùfù ní òkè ìyá adìẹ lọ torí rẹ̀ èèyàn kọ́ lọ́jà lè gbọ̀ ọ̀gá èèyàn kọ́ ló mu tí gbọ̀ mu tí èèyàn kọ́ ló ti dùn náà gbọ̀ tó dùn náà táwa láti yàjọ wọ́n ti sọ fọ́lọ́ ọlọ́dà gbogbogbòye àwọn ilé ńlá wọn ti fi nàbà jẹ. Àwọn tó wà lórí ọ̀nà àwọn náà ní àwọn olùsọ ńlá dé wàlìjàmà. Àwọn sọ pé gbogbo nǹkan pẹ̀lú kádàrà. Ọlọ́run ọjà wa, òun ló ti ta iṣẹ́ kàǹtò. Ṣùgbọ́n àwa là ń ṣiṣẹ́ náà ní pàápàá. Nítorí pé àwa la ṣèṣapá akẹ́sí. Ìbá lérò gbà tá a fi lè tẹ̀sà kí ló ti ń bàtẹ́ ẹgbẹ́ yóò jẹ ẹgbẹ́ rẹ̀ ẹni ló jẹ wúlọ wà wọ́n níyàn wà òfú wà tẹ̀mọ́bìtà wà àmàlà wà ẹ̀bá wà kí ló lè kíkàlù wọ́n dà nǹkan ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí ọlọ́run fún yín ní èròǹgbà téèyàn máa fi tẹ̀sà ẹlẹ́sẹ̀ tàbí highly selected ẹ̀bà ẹlòmíì kò máa fòfó ẹlòmíì ìyá oṣù lẹ́tọ̀ àdìbò a ìyá lẹ́yìn jẹ́ ẹbí fòfó tó wù ọ̀nà ọ̀nà nǹkan. ọ̀nà ẹ̀fọ́ irú àwọn ọbẹ̀ ọlọ́wà wọ́n pa bí oríṣiríṣiríṣi ìwọ́n sọ pé ọbẹ̀ ọmọ àlùjẹ́nà ni mo fọ̀ lú ìlú kan wọ́n máa ń pe lúrú lọ́bẹ̀ ọmọ àlùjẹ́nà wọ́n bá da lúrú bọ́ ẹgbẹ́ rẹ̀ yóò dàgbà lọ́kẹ̀ ìdílé ìdàgbẹ̀wọ́ ètò owó èmi mọ̀ ọ̀gá yọ. wọ́n ní wọ́n bọ́ ọjọ́ gbèsè ẹnìkan ní wọ́n bọ́ da ọbẹ̀ ẹ̀fọ́ ẹnìkan lọ́bẹ̀ ẹ̀lá kí náà fi of reasoning by which he select. so ẹnìkan ní kú ọ ẹni mẹ́rin ọlọ́rà ilé ìlú ọgbọ̀n mẹ́rin adìẹ ilé ìlú ọgbọ̀n mẹ́ta ilé ìlú ẹran òkúkọ ilé ìlú ẹran màálù ilé ìlú ẹran dàbà nítorí pé ọlọ́run fún aláàkà yìí ó ní wa adé ìnáwó ànàjìdá yìí wọ́n kó ọkà lórí tábìlì wọ́n ti kó ọkà ní kò sí adìẹ nìkan rárá ṣé kò sí kókó Róbò kò làwọn róbò lè ní màmá. Àbẹ́rẹ́ tí ọ̀gá sí róbò ẹ̀kọ́ gbogbo ilé ìfowó àjọ. Ẹnì kẹ́sì ni àti róbò àti gbogbo àti kùnú àti báńtà àti kóòtù ohun ọ̀fẹ́ omi yẹn máa wá. Kí ni kálukú bí sọ̀rọ̀ yẹn? Torí kí kálukú lè tẹ̀. Bẹ́ẹ̀ náà ni tẹ̀lé wọn fi tún náà hàn ọgbàlà yìí ó sì ní ìgbà ọ̀wà ní bí wọ́n máa tẹ̀lé kí ló mọ̀ sí bẹ́ẹ̀ nítorí pé ọpọlọ kéèyàn fi sẹ́sà orí pé tó pè wá ẹnì kan sọ pé láéláé bọ́lá bẹ́ẹ̀ tó kọ́wọ́ sí wọn ní pé láé ìdí kíkẹ́ ni wọ́n fi sí tẹ́gbọ́n náà sẹ́lẹ̀ kì í ọwọ́ alọ́lọ́ sábà òsìsí ọ àbúkí òun ti jọ àbí wọn ló gbóná ẹsẹ̀ máa dọ̀ máa ní kòdó òun fún ọgbọ́n nínú òun tó ń mọ̀ ní ẹ̀yìn màkàndó Bẹ́ẹ̀ni Tẹ̀bí ọ̀rí ìsìláàmù rẹ̀, wọ́n sàlàyé rẹ̀ fún ọ, wọ́n sọ fún gbogbo ẹni tó bá kú tí òkú ìsìláàmù, ẹ̀rí wà tó múnádóko tó fi hàn sí iná lọ́wọ́, ó sì yín. onye àwọn ará náà àwọn àpá wọ́n pẹ́yìn tó kú wọn lọ́rọ̀ rí sọ tó àwọn ọ̀bá wa ní bí wọ́n ní ìpàdúgbọ̀ ni àwọn náà ń pàdá látúkà láyé tó táwa tà ọlọ́run kó gbé wa sọ àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti síwájú dànù. ìgbàgbọ́ àwọn áàlù sínú ìlà gbọ́dọ̀ dé pápá kọ́lọ̀ lọ́dà wa òun ló dá sí wa. àmọ́ àwa là ń ṣe àwọn ẹsẹ̀ ní pàápàá nítorí pàwa la tẹ̀ pàápàá sí. ẹ̀rí tọ́lọ́ ẹlẹ́dàá wọn máa sọ fún wa kí wọ́n máa sọ ike fẹ́mi ṣáá fẹ́mi yókùnmi wọ́n máa ṣáá pẹ̀lẹ́pọ̀ ẹni tó bá wù ní ọgbọ́n náà gbọ́ ẹni tó bá wù kó tètè ẹ̀wọ̀n kọ́ wà lọ́wọ́ wa lọ ẹni tó bá wù ọgbọ́n náà gbọ́ ẹni tó bá wù kó tètè ìnà àdéhìnà àbò sàbíìnà ìmà ṣáàjẹrán wà nínú kó dúpẹ́ fọ́lọ́ nínú kó sàìmọ́ ní fọ́lọ́ Ọlọ́run ọba ẹlẹ́dàá á di fọ̀nà mọ́. ilé ìfihàn wa wípé ọlọ́run ọba ló dá wa òun ló dá iṣẹ́ wa ṣùgbọ́n àwa là ń ṣiṣẹ́ náà ní pàápàá orí iṣẹ́ tá a ṣe lọ́lọ́run ó ti kẹ́ wa orí iṣẹ́ tá a ṣe lọ́lọ́run ó ti fìyà jẹ wa ọlọ́run ọba torí ẹ̀ àdúgbò ẹ̀kọ́ lọ. ẹ̀rín alákọ̀ọ́kọ́ ẹ̀yìnmọ̀ náà ní ṣáàlì ká ní ìgbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run tó parí gbogbo nǹkan kò lè dé ṣe kọ́ lọ́wọ́ jẹ́ kó ti kọ́ kádàrá gbogbo nǹkan láì jẹ́ kó mọ̀ nípa gbogbo nǹkan ọlọ́run mọ̀ nípa gbogbo nǹkan wallahu bi kulli shay'in alim ọlọ́run ọba olùmọ̀ni nípa gbogbo nǹkan wallahu alladhi la ilaha illa hu. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم قل ما لا لا نيكا توقع ما تنتهى وفيك توقع ما توقع ما توقع gbogbo nǹkan níwájú ọlọ́run ọ̀hàn gbangba gbangba ni. Wallahu bi kulli shay'in alim olùmọ̀ ní ọlọ́ọ̀hún nípa gbogbo nǹkan. Ìyẹn kò sí láyé ìtàn ọ̀sọ̀kọ́ mọ̀ nípa gbogbo nǹkan. Olóògbé burúkú làwọn. Ọwọ́ wọn bá ń dá àmì lánàá ṣùgbọ́n lọ mọ̀ nípa gbogbo ọ̀kan. Ìpele ẹlẹ́kẹ̀ẹ́jì, òun náà ni الإيمان بالكتابة في اللوح المحفوظ لكل ما هو كائن إلى يوم القيامة. Fáyín ìgbàgbọ́ kọ́lọ̀ ti kọ gbogbo nǹkan sínú wàhálà àti ẹgbẹ́ lábẹ́ ìkọ̀. Gbogbo ojú ọ̀sẹ̀ lẹ́dídọ́gbọ̀n ìgbà òkè àmọ́ ọlọ́run ti kọ̀. Kò sí ìgbà tó tó níwájú ọlọ́run gbogbo nǹkan ṣẹlẹ̀ níbàámu pẹ̀lú bọ́lá ń pípa. Ọlọ́run ní ma nípa gbogbo nǹkan, ó sì ti pa gbogbo nǹkan. Ẹlẹ́kẹta, ọ̀nà ni alìmánu lè máa ṣe àtìlà ànàfẹ́dà. Ká ní ìgbàgbọ́ nípa ìròǹgbà ọlọ́run tí máa ṣẹ tí kìí ṣáàtì. Máa ṣa Allahu kana wa ma lam yaja lam Ìtọ́lọ̀ bá fẹ́ ló máa ṣẹlẹ̀ nítorí wọn bá fẹ́ kò tóbi kò lè kàn. ẹlẹ́kẹ̀rin ọ̀nà ìhọ́nkùn mọ́ọ̀dì lè kó lè ṣẹlẹ̀ dídá tọ́lọ̀ ń dá gbogbo ọ̀kan. gbogbo ẹjọ́ bá gba kọ́dà rà gbọ́ wọ́n gbọ́dọ̀ gba àwọn nǹkan lẹ́rẹ̀ ẹ̀yìn gbọ́ wọ́n gbàgbọ́ kọ́lọ̀ mọ gbogbo nǹkan. ìrìnà ló dé kọ́ ó pè gbogbo bí gbogbo nǹkan ó ti jẹ́ ó ti kọ́ ọ lẹ̀ kò sì sí bẹ̀rẹ̀ takò bọ́lọ̀ ọba bó ti ṣe gbèrò pípọ̀ fẹ́. Èròǹgbà ọlọ́run ló fẹ́ lórí wa láti jọmọ àyíká jẹ́ láti jẹ́ yàtá jẹ́ láti jẹ́ ìrántá jẹ́ làwọn wá fèrè ló fèrè láti já bá ti já láti kúrú bá ti kúrú èròǹgbà ọlọ́run ló fẹ́ lórí wa èròǹgbà ọlọ́run máa ń tẹ èèyàn kì ṣe àti tó bá wọ̀ ọ́ lọ. وما تشاءون إلا أن يشاء الله Rabbil alamin. bákan náà ọlọ́run ló dá ọ lẹ́yìn ìgbà tó mọ gbogbo nǹkan tó kọ gbogbo nǹkan tó sì jẹ́ pé ìrọ́pà rẹ fẹ́ lórí gbogbo nǹkan ọwọ́ ajá gbogbo nǹkan yẹn ní ìbámu pẹ̀lú tó ti mọ̀ ní ìbámu pẹ̀lú tó kọ sílẹ̀ ní ìbámu pẹ̀lú èròǹgbà rẹ̀. kádàrá ilé ìtọ́nà ọba kọ ọjọ́ oríṣiríṣi oríṣi alákọ̀ọ́kọ́ ìtọ́nà ti kọ ṣáájú kó tó kọjá sọ́mà sílẹ̀ pẹ̀lú sixty thousand years ọlọ́run kọ gbogbo ọjọ́ pé kò sì dé yí padà padà rẹ lẹ́kẹ̀ẹ́ òun náà lè tán kọ fún kálukú wa nínú ìyá wa nígbà tán lóyún wa lẹ́yìn ìgbà tá a kó sùn mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ tó wà mọ́ hadith abdullahi bin masoud lọ́bí ọmọ ọ̀bọ̀n ọlọ́run mọ̀lẹ́kà sí wa nínú ìyá wa wọ́n wá fẹ́ẹ̀lì sí wa lára. Ìkàtúgbò rí ìsèlú. وأجله وعمله وشقي أو سعد tọ́wọ́ parí ti dáàmì láyé iye ọjọ́ dáàmì láyé irúfẹ́ tábìlì ayé ṣe tó lórí ilé láti ẹ̀yìn àbò lórí ikú wọ́n ti kọ́ gbogbo eléyìí fún wa nínú ìyá wa. kọ́dà wọ́n ti kẹta onáìlè tọ́lọ́ máa ń pọ̀ lọ́dọọdún kí n jọ́ ṣẹlẹ̀ lọ́dún yìí àìdá aburú òtútù ọ̀rọ̀ ọ̀nà tọ́lọ wọn ti báwọn kan arúgbìkì tó fi lára báwọn kan irú àgbéga tó fi báwọn kan irú àyípadà tó fi báwọn kan irú ìdààmú tó fi báwọn kan kò gbé àwọn kan nílẹ̀ ìdájọ́ ìpàdé eléyìí jẹ́ tọ́jú ọdún. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين ní òru yẹn lọ́nà máa ń fà fọ́lẹ̀ tọdún kan ìjọ ìṣẹ̀lẹ̀ látàlẹ̀ ńdálẹ̀ sí ọdún tí mọ̀. alẹ́ ńlọ wá fún kalẹ̀ gbáradá lọ́nà kalẹ̀ tọ̀ọ̀rọ̀ tó ti ẹ̀rẹ́ ti alẹ́ ńlá lò bẹ́ẹ̀ kọ́ bẹ́nu kó sọ kìyàwó lẹ́yìn kọ́ máa tọrọ gbogbo rere bóyá rere náà jẹ́ tiwọn náà. ǹjẹ́ kádàrá ni wà fún wà rí apáta nínú àwọn olùmọ̀ ní kádàrá ojoojúmọ́ tó wà tó ní ṣe pẹ̀lú tá a kọ pé yóò ṣẹlẹ̀ sí ọlọ́run kálẹ́lẹ́ yẹn kádàrá ojoojúmọ́ ti sọ pé kó omi ó fi ṣá gbogbo ojoojúmọ́ lọ́nà ọba bẹ nínú rẹ̀. ìtọ́kọ pé ó ṣẹlẹ̀ dáadáa tọkọ pé ó ṣẹlẹ̀ láìda àgbéga ìrẹnisílẹ̀ ìpanilẹ́rìn ìpanilẹ́kún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lójoojúmọ́ gbogbo eléyìí. wọ́n fi sùn ní kò jẹ̀mọ́ àrùn ẹni ká lára tẹ ní àti nínú láàrin ọlọ́run àti ẹ̀dá rẹ̀ kò fi hàn màláìkà kò fi hàn mẹ́rìkà kò sì sí ẹnìkan tó lè lo làákàyà àbọ́pọlọ àbọ́pọ̀kan tó fi lè máa ti lẹ́nu kádà tó sí má yọra rẹ lẹ́nu mọ́ bàrà rẹ lásìkò jẹ ọlọ́run bá nìkan lọ́mọ nípa kádà ọlọ́run gbé pamọ́ sí àwọn ẹ̀dá rẹ̀ ó sì lóun ọ̀bẹ̀ wọ́n wọ́n máa tọkùn sí fún ọmọ wádìí rẹ̀ torí pé tọ́lọ̀ wọn bá bá ṣe ẹnì kan òtún tó lè yẹsẹ̀ rẹ̀ o láyé ẹlò àmà ẹ̀fàálù wọ́n kò lè sàlù a kì í fi ọlọ́run ọba léèrè nípa ṣe ń wa ẹni tí wọ́n fi léèrè làwa láyé wọn á ti bẹ̀rẹ̀ fọ́ọ̀mù lọ́nà tó sọ ń bòmí ẹni kò sí tó ti bí yóò sọ ní ìdájọ́ tọ́lọ̀ bá bá sọ yóò ṣe àyẹ̀wò fún ìdájọ́ tọ́lọ̀ bá bá dá ọlọ́run tó ọlẹ́jọ́ ọlọ́run fẹ́ pẹ́jọ́ ọkọ̀ lọ́rùn ọ̀dà tó pé àfẹ́ ìjọ ọ̀nà. ìtọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa kọ kò sí yí padà ìjẹ́ kádàrá wa tako ká gbìyànjú rí ọ̀tako kádàrá ọ̀tako ká kẹ́kọ̀ọ́ torí pé gbàtà bá gbìyànjú láti kẹ́kọ̀ọ́ ilẹ̀ láti máa tọ́lọ̀ ọ̀pọ̀ Tọ́kọ bá ní mímọ̀ ní àbá ní mímọ̀. Ànímọ̀ tọ́kọ pé ọkọ̀ àbí òbí pọ̀. Akẹ́kọ̀ọ́ bá parí, ṣé parí ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní kálágbà ní àbá àgbàdé parí. Ìyàjú ìyàn jà àgbà kádà rà tọ́lọ̀ pọ̀pọ̀. Kèsì kó kù kayà láàrin lọ́wọ́ àgbẹ̀, ọlọ́wọ́ kọ́ pé wọ́n kọ́ wẹ̀ ọgbìn ẹ̀. Ọlọ́wọ́ kọ́ pé ọkọ́ pé wọ́n mọ̀ tí ó ọmọ lọ lé tí ó májòkó kalé olùkọ́ tí ó lábẹ́ yàrá rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tí wọ́n bá gbìyànjú ní tọ́kọ́ lẹ̀ fọ́ lọ́run. bákan náà kádà náà tako ká gbìyànjú ẹni tí ń sáré ọ̀tako kádà rà pé kọ́ lọ sọ́sítù wọ́n yẹ àlàáfíà rẹ̀ wò ètí máa ń ṣe fún ọwọ́ òkùnkùn ọ̀tako kádà rà. ọ̀tako kádà rà ike ń gbà tó rí kó gbìyànjú títí lè sínà fún ọbẹ̀ yẹn ọ̀tako Ẹnìkan Inú kó ń gbìyànjú tọ́lọ̀ bá kọ kọ́nà ló kù sí, ó kù kọ́nà náà ni. Tọ́lẹ̀ tọ́lọ̀ bá kọ pé bomi ló kù sí, tọ́lá dúró sí ìlú kan, tọ́lá kú jẹ̀jẹ̀, wípé kí ó tó jẹ́ ìmọ̀lẹ̀, èyí ni ó fi já gbé mi tó fi lọ kú sí ìtọ́lọ̀ kọ̀ Bọ̀tà kókó pépò gbìyànjú, wọ́n kọ́ mi kíláàsì sílẹ̀ ní ìsìn. Ọwọ́ sọ pé ọlọ́bá bàbá kí n kọ́ mi kíláàsì rẹ̀ dákan sí ìsìn lè máa mú. Bọ̀tà kó ká dàrà. Bọ̀tà kó ká dàrà. Ọwọ́ kò sí ti lè máa mú kọ̀. Ìsìlámù ọ̀kọ̀ọ̀kọ̀ wá àti jẹ lè máa mú. Àti ti lè máa mú. Bẹ́ẹ̀ni sàádùn kan aṣọ́rọ̀ lọ́dà nígbà Mùhàmmad sọ̀rọ̀ àríwá àrùn tẹ́lẹ̀. Ọ̀sẹ̀ ẹ̀rọ ẹbí ní ti lè máa mú bí Àlẹ́ mi ó ti kì í gbogbo eléyìí ọ̀tàkùnkádàrà ọ̀tàkùnkádàrà ibi kan fẹ́yàwó tó ti gbìyànjú láti bímọ ètò ọ̀tàkùnkádàrà ń kọ́ ọmọ fẹ́yàwó kan adúgbò kan yàrá tọ́jú tó tọ́lọ́ bá kọ́ pé wọ́n bímọ láyé wọ́n kò tún bímọ àti ah, kọ́ kò ní bímọ ìyá o wàá gbìyànjú láti fẹ́yàwó kó ti díwó ìyàwó ra wàá gbìyànjú tó gbogbo eléyìí ọ̀tàkùnkádàrà tó kọ̀tàkùnkádàrà ìpèkéyàn ó bèèrè ẹ̀tọ́ rẹ̀ gàbá mi ẹ̀ràn mi lọ́wọ́ lórí ìtẹ́kùn ọ̀sẹ̀ yìí bàbá rẹ̀ ti náà ó ti bí bóyá ọmọ ti ẹ̀ náà ti ká kéwù wọn náà lè dáǹkà ara rẹ̀ dá àkọ́ká náà ló dé béèrè ọ̀dà gbà bàbá tẹnu lọ́kọ́ bàbá yìí ní kọ́ kí wọ́n á ra àwọn èso ńláńlá tó wọ́n láti tòkè lọ àwọn èso ńláńlá tá a lè mú nínú kábàkádà làbọ̀. àkókò tá a bá gba kádàrà fún á ní ìsinmi lẹ́nu ayé. ẹ ní máa fẹ́ nìkan ní lé ẹ ní fẹ́ nìkan ní pé ẹ gbà fọlọ̀ ẹ wá nílò ọ̀sẹ̀ bọ̀. nítorí tẹ bá ti gbà fẹ́ nìkan ní máa ń ta ìdá ọ̀dọ́ ẹnìkan là ìdá tí sọ̀dọ̀ dọ̀tẹ̀ bọ̀. wọ́n ti láti gbà tó gbogbo tó bá dáadáa wá ọlọ́run

kò ní lọ yá lọ̀kọ̀rọ̀ nítorí pé tẹ́gbà ti lè lọ yá lọ̀kọ̀rọ̀ lọ́jà ìlẹ́nu ìdí máa ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti kọ́ da fáwọn wọ́n máa wò fáwọn làwọn tó báyìí àwọn làwọn tó báyìí lọ àbá àmínú makarọ̀lọ̀ tọ́kàn yín balẹ̀ tètè ọlọ́run ẹ̀yin ọmọ títẹ̀ máa wò pé mi náà ni èmi ni mo kán èmi ni mo máa ṣe èmi ní ẹ́fà inú fíjà fún mi bẹ́ẹ̀ àdánwò dè táwọn ọba ti gbogbo nǹkan báyìí torí rẹ̀ ọlọ́run sọ فلا fẹ́lẹ́ مكر الله إلا القوم ilẹ̀ fóònù kọ́sìrò ẹni tó ti bí wọn fọkàn balẹ̀ sétí ọlọ́ àyàfẹ́ àwọn ẹni òfò. bákan náà ẹni tó ń tẹ́ ẹ̀bá gba fẹ́lẹ́ rà gbọ́ èyí ò ní àyà láti dojú kọ gbogbo ìṣòro. bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́kọ pé kí ìpàdé ọwọ́ àlọ́tẹ̀ yìí ọlọ́run ọwọ́ òsì kọ pé kí ìgbìyànjú gbogbo tí màá bá ti fún abìnrin pé nǹkan ìjẹ́ àgbìyànjẹ́ torí pé nígbà tí wọ́n bá gbìyànjú yọ́n hàn jọ pé bẹ́ẹ̀nu kádàrá náà pé ọlọ́run tó gbọ́ pé aburú yìí ó di dáadáa. Mọ̀tọ́ bá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́, tààrà lọ́bọ̀ jókòó tẹ́tẹ́rẹ́, ìyá ọ máa borí ìyà fún ọ. Bákan náà, ẹni tó bá gba kádàrá gbọ́, kò ní sọ̀rọ̀ alẹ̀, kò ní sọ̀rọ̀ alẹ̀ fáwọn ẹni tí máa bá gbìyànjẹ́. Wọ́n mọ̀ sọ pé àwọn ẹlẹ́wà, ibi tó lọ ń kọtí ọlọ́run ti pàpẹ́ fún ọ nígbà àti báyìí lọ à ah, ọlọ́run kò tètè ní ọgbà àgbẹ̀ jẹ́ ìgbìyànjú jẹ́ ìgbìyànjú inú ìyànjú yẹn ná láti máa ọlọ́run ọmọ tí wọ́n parí ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ kan wọ́n á ní kọ̀ sáyẹ̀ fún láti tẹ̀síwájú wọ́n á lẹ́gbẹ́ ẹ̀rọ bá darí wọ́n darí wálé wọ́n bá ní ẹ̀mọ́ tó lọ sórí léde lòun bẹ́ẹ̀ mo lè ní chance àti continue. wọ́n dára rẹ ìgbà tó ọlọ́run ọlọ́ba kádàrà kọ́lọ̀ fún làǹdẹ̀ lọ́ba tún kọ̀ sílẹ̀ ẹ̀kọ́ rẹ̀ o ọmọ padà wá sí ọlọ́dá ìjọba látàrí pé ọ̀sọ̀ra lẹ̀ bákan náà ẹ̀rí pé lábẹ́sẹ̀ gba kádàrà pọ̀ òdodo ọ̀tàn ká tá a bá ti lè gba kádàrà pọ̀ òdodo ọ̀tàn ká láwùjọ wa nítorí báwọn ẹni tó ọmọ tòdodo wọn pọ̀ àwọn ẹni tó ọmọ nípa ẹ̀sìn tó ọmọ tòdodo wọn pọ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé

wọ́n lè di ohun rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú gbogbo tí ó bá lẹ́nu nígbà tó ti fi wọn ọ̀pá kádàrà pọ̀. àìgbà kádàrà pọ̀ ó mú wọ́n rán pẹ̀lú kẹ̀kẹ́ nítorí pé

ní gbogbo ìgbà tó bá dáa tó bá dùn á lè máa ṣe sùúrù ní gbogbo ìgbà tó bá kú díẹ̀ káàtó. akọ́nàmọ́ fún wọn lọ àríkẹ́ńtẹ́ tẹ̀lẹ̀ yí ọ̀dà ẹ̀rú ń bà wọ̀ bóyá aburú lè dé lẹ́yìn dáadáa àmọ́ kí lọ́lọ́ pọ̀ fún ọ. ọ̀nà owó wá ní ìsìlámù là kalẹ̀ báwọ̀. àkàdà àti àmọ̀ sábìlẹ̀ yí ètò ọ̀dà padà mẹ́. kọ̀sọ́nà kankan النبي محمد صلى الله عليه وآله وسلم ولله يرد القدر إلا الدعاء أثبت له قدر فلا قدر فأدعى العمل بالجماعة ojókòó òkúta tó lè sàtọ́nà tọ́nà ó bu ayé ìkàkàkà rẹ̀ òsì tó kàn àdánù tó lè sà síkádàrà síkádàrà rẹ̀ èyí tó burú yóò wá tó wà tó di dáadáa ṣùgbọ́n tá à ń bá ń bẹ náà. Wọ́n ọmọ tọ́lọ̀ ń kọ sí ọ̀dà ọ̀. Wọ́n máa bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ kí dáadáa ọmọ sí ọ̀rẹ́ sí. Wọ́n lọ ká ìjábá ń bẹ nínú ọkọ̀ fún mi dákùn bá mi padà sí dáadáa. Wọ́n lọ gbogbo dáadáa tó wà nínú ọkọ̀ fún mi. Wọ́n lọ máa tún ṣe ní lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀. Tó eléyìí, ilé ìtàtọ́lọ̀ máa fi yí kádàrá padà òkùnkàtà fún òfin rẹ̀ rẹ̀ sẹ́sẹ́ ọ̀pẹ́ ìkàbá ìgbàgbà àkọ́kùtò níjà àti wàbọ̀ ọ̀sọ́ ìkàbá òkùnkàtà rẹ̀ kẹta ní kóòlù pé dáadáa ní ìṣẹ̀lẹ̀ sí ọ tó bá kú fẹ̀rẹ̀ káàbùrọ̀ ìṣẹ̀lẹ̀ sí ọ ọlọ́run fi ọkọ ń bẹ ọlọ́run fi àbúrò yẹn jìnà sí ọ torí ẹ̀ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àdúrà láì pé wọ́n lọ fún wa ní dáadáa láì fún wa ní dáadáa lọ́nà kéyàn sọ wa níbi ìyá náà eléyìí kí mùsùlùmí ọmọ ìṣàdúrà ìpínkọ́lọ́ táàbùrú bá ń tẹnu kádàrá nǹkan mọ̀ yí padà sí dáadáa tó nìkan náà lọ́nà àbáyọ lórí kádàrá tó bá jẹ́ pọ́wà fún yàn kíkà burú ọ̀sẹ̀lẹ̀ sí yàn ọlọ́nkọ́ jẹ́ kí dáadáa ọmọ ẹ̀sẹ̀lẹ̀ sí wa ọlọ́nkọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wa kọ́ mẹ́tẹ̀ kí aburú ọmọ ẹ̀sẹ̀lẹ̀ sí wa àwọn ẹni táàbùrú ṣẹlẹ̀ sí ọlọ́dà kò bá wọn mú kú àwọn ẹni tí wọ́n sì wà nínú dáadáa ọlọ́run má sọ dáadáa àwọn ìbànújẹ́ ọlọ́run jọ dáa fún gbogbo aláìkọ́ dáa fún ọlọ́sẹ̀ yáàmù ọlọ́ ẹlẹ́dàá tó fi wá ní ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wà lẹ́jẹ̀nà oníkẹ́ra pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يروا هو عارف الصوت إن شاء الله تعالى أكيد لما الدكتور وفي بدأ بكين وادي أثر في رمضة فرما دكتور مثلا في جنازة فرما دكتور مثلا في جنازة الدكتور مثلا فرما دكتور مثلا في جنازة إن شاء الله تعالى حاول في رمضة بإذن الله سنين الصلاة أول الصلاة أما واد كيف تلعبين ويدي so alábàbẹ̀ ẹgbẹ́ alábàbí láyé ṣàhàrà ṣàhàkì ọ̀rọ̀ lọ́jọ́ ìwà àwọn ìwọ́sọ̀ ní abẹ́lé náà lẹ́yìn ìṣọ̀lá tí a ti bọ̀ padà fún ọjọ́ àti ọjọ́ àtàwọn ayẹyẹ wa ìlà. الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته. يا رب العالمين، الحمد لله Ìṣọ́lá ìgbà náà ó lè lé àtẹ̀síwájú níbi ìṣèlérí àti ìgbàgbọ́n àgbóyè. Ó dára tó lè tàbí àwọn ìṣòro ara lórí ìgbà ìgbàhánà. Báyọ̀ náà. Àwọn tí àgbàṣe ilẹ̀ sí ìṣẹ́kùnbà sí ìṣẹ́kùnbà bí ẹ̀ fẹ́rẹ́ tí wọ́n wáyé ní eh, every second Sunday of every month tí ìdíyẹ pẹ̀lú olùdíjẹ́ olùdíjẹ́ tó ti di láì dáhàbá ní wáyé ní eleven october eleven october ní láì dáhàbá every second Sunday of every month ní kọ́nà wáyé olùdíjẹ́ island alimapa olùdíjẹ́ island ní láì dáhàbá. bákan náà rẹ́gbà paradíṣù ọdún tó ti àpà nínú alẹ́gbẹ̀ẹ́ tó yà nínú ìlà nínú ìlà nínú ìlú tí ọ̀pọ̀ àwọn ìdí ìlà náà ni wọ́n padà sọ̀rọ̀ ní gbèdé ìlà ìtàhánà pẹ̀lú dókítà tó yà wọ́n máa ń lọ lọ́rẹ̀ a sì mọ̀ pé àwọn ìdí ìlà náà ni wọ́n máa ń bá wa sọ̀rọ̀ síbẹ̀ kí ọlọ́pàá lọ́sùn sáà ní ọjà àgbà kí wọ́n máa tọ́ máa máa ṣàdékùn ìṣẹ́ ìlú wọn lábẹ́lẹ́ àwọn tí a ti dẹ́pọ̀ ti kọ náà tí a ti àwọn tí a ti ṣáájú ṣe àǹfààní fún ẹ̀sìn náà ló mà nípa ìjàkadà tó wà ní àwọn tó ti àwọn tí a bá tó ti bá ṣàfihàn nínú àṣìṣe tí a gbé ìdìbò nípa ìjàkadà tó wà láwọn tó ti ẹ̀yìn náà. Bákan náà, tó bá ti di ọ̀dọ̀ tó bẹ̀ kálímẹ̀ lọ́wọ́ ní ọdún ìgbà ló ti máa tẹ̀síwájú ní àdúgbọ́lá ọ̀bọ̀ ní àwọn òkú nínú láì sáàrà kálímẹ̀ tó máa wáyé ní ọdún ìgbà. Àwọn ìṣú ó wà ní wa ó ti di àpàtìlẹ̀ àwọn tó ń máa lọ́wọ́ fún àpá tí wọ́n bá ń sára lọ. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه ومن والاه إني أواصل في كل إن شاء الله نجد في قناة الصالحة تقول يا رب يا رب أنا قد في رمضان يكتب nígbà tí ó gbọ́ sáré lọ ọmọ àlùkọ́ bí ìmáà mi wá lọ́wọ́ ẹgbẹ́ ti ṣe ìmáà lẹ́sí wọn á lọ́wọ́ sí lẹ́sọ̀ọ́sẹ̀ náà lọ́kọ̀. bákan náà hálùkọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ọdún ẹ̀dẹ́ máa ń lò ó wọ́n ní tọ̀ọ̀tọ̀ ní tọ̀ọ̀tọ̀tùmá tí wọ́n fi orúkú báyìí sáà nàìjíríà ṣeré tí ìmáà Ìgbésí alákọ̀ọ́kọ́, wọ́n ní kí ó rẹ̀ nínú ìdájọ́ rẹ̀ ní òṣèré rẹ̀. Wọ́n ní kí ó ṣe ọjọ́rẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ní ayẹ̀ máa àṣọ́fà ní òṣìṣẹ́ fáìmọ̀ látàrà àyẹ̀wò ìgbésí òṣèré ìjọba ọ̀rọ̀ mẹ́rin. ó ní kí ní ṣe lọ́tọ̀ bára lọ sí ìgbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ní ìyàwó wọn òun ní ọkùnrin tí máa bá ráyè ẹgbẹ́lẹ́gbẹ́ fún ìyàwó ọmọ ọkùnrin tí máa bá ráyè Tí àwọn ilé ìgbìyànjú àwọn ìṣẹ́lẹ̀ tó bá ń bèèrè ní ilé àbújẹ ilé ní ìfún church jáde wọ́pẹ̀. ọ̀rọ̀ jẹ́lẹ́tàrí ǹjẹ́ bá ń mọ̀ jẹ́lẹ́tàrí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n ní ìgbélẹ́tọ̀ tí wá jẹ ní àwọn tí wọ́n ti bá ìta náà tí ó àbáwọn chicken ọ̀rọ̀ ẹni tí ó ní àbíkọ́mọ́ rẹ̀ ìjẹ́ tó dáre tó wáyá tó ń pé ó ti jẹ́ pé àwọn ti ọdún orílẹ̀ èdè kan tó ní yí oúnjẹ. Wọ́n ní ẹ̀rọ àgbàlàyé tó wà ní oúnjẹ sọ̀lá tó rí rẹ̀. Àti pé ìjà ayé kí mẹ́ta láàrin ìbára náà. kí ni ẹ̀sìn sọ nípa fẹ́ ẹ̀sìn àti ìdìbò fẹ́rẹ́. Ọjọ́ tí ó bẹ́ẹ̀ sì yìí, àbáwọn òbí ẹjọ́ pé kò dáre, ẹni tó ti tó ọjọ́ sí. Ẹni tí àrùn kan mú tó wá ní pé tọ̀ tó gbogbo wọ́n tó rí lórí ìsọ̀lá lórí àgbàlá rẹ̀ bá ń já ǹjẹ́ wà nínú ọkọ̀ láàrín ìgbẹ̀rẹ̀ lọ kí ni sọ́nà sọ nípa ọjọ́ ó ní kíni ìgbẹ́lẹ́ lórí ìtàmàṣe kọ̀pẹ́tì kọ̀pẹ́tì alájọsọ. ọ̀rẹ́ tí ṣe ṣàdáyà ọ̀rọ̀ mú ìlú alága ọba ìmọ́lẹ̀ ọdún ìlú ilẹ̀ ìlú ìdájọ́ rẹ̀.

ìdájọ́ tó gbé báńkì ló ti gbé ọ̀rẹ́. ìwádìí báńkì fún ọ̀rẹ́ bẹ́ẹ̀ transaction lè ṣe bá transaction lè bá ní. ìdájọ́ ìpínlẹ̀ ọjọ́ ìdájọ́ ìdájọ́. ìwádìí báńkì yẹn tó ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi bàbá tí àwọn ọmọdé bẹ̀rẹ̀ lórí ta àwọn ìwọ́n gba ẹgbẹ́ lọ́rọ̀ ọlọ́gbọ̀n àtàlójú fún gbígbé rẹ̀ kókó àná. Kéré lẹ́yìn ẹ̀rọ ìbẹ̀rẹ̀. Ọlọ́run lè ní àwọn ó sọ nínú àwọn àyà. ti bàbí ti àbúrú tó ti wá sára. فلا ما أصاب من مصيبة فبما كسبت أيديكم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فكسبت وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا إذا dáadáa ní ìlú bá jẹ ọ̀pọ̀lọpọ̀ náà ló gbà. Gbogbo àwọn ìlú bá jẹ gbogbo àwọn ìlú bá jẹ ọ́ látàrí àfọwọ́fà rẹ̀. Àwọn ènìyàn sọ pé ayé ni tọ́ka sí pé gbogbo dáadáa gbogbo àìdá ọlọ́run ló gbà wá. Ìmọ̀ àìdá kìí tàbí bí sèèyàn àti látàrí ìtàgé yẹn náà fọwọ́ ara rẹ̀ fún ara rẹ̀. Ìyẹn pé àyídájọ́ ọlọ́run ti wá lọ́dà sábà bí kò wọ̀. Ìwé ni àwọn tó wá sí orí sọ wípé táwọn bá ti lè dẹ́sẹ̀. Àwọn máa rí àmì bọ́ọ̀mù dẹ́sẹ̀ lára nǹkan ìwà wọn. Ìyẹn ni pé ní òkú ràkúnmí tó mú ó lè yá ní ọlọ́ olùdókòwò kó lànà rẹ̀ kọ́ mọ́ ọ̀rọ̀ olùdókòwò kó ní kẹ́kẹ́ kọ́ mọ́ lọ́sùn náà ó lè máa gbìyànjú àti wọ́n dà látàrí ẹ̀kọ́ ìwọ̀n bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́ wájú ọ̀pọ̀ lókè àbúrò tó ti ọmọ jọ ló àdáwọ̀ tó ń bọ̀ ẹ̀ ọlọ́run máa ní gbogbo ẹ̀ wá ìwọ́n ní sábà ti àdúró ìwọ́ ìdàgbà rẹ̀. ẹnu ọgbà náà tó bá ti pé aburú bá ń ti ọ́ ìwọ́n tó bẹ́ẹ̀ ń sùn ní. ọjà láti àlẹ́ àfọwọ́fà rẹ̀. Adúlé ní ìgbàgbọ́ pé ń ṣe ọlọ́run rẹ̀ lẹ́gbàá wọn mú kéré lè ọmọ ìṣẹ̀lẹ̀ láti fi pẹ̀sẹ̀ rẹ̀ fún pẹ̀lú ọ̀rẹ́ ìfọ̀wọ́ àdìsọ́lá ìfọ̀kù jẹ́ àtàwọn òkùnkùn àbúrò àbẹ́rẹ́ ìmùsùlùmí tó fi lórí ẹ̀sùn tó bá fi lè fún ẹ̀ẹ́dìkọ́ni pọ́nà ọ̀rẹ́ ìgbàsẹ̀ rẹ̀. tó lórí ẹ̀sùn bá jẹ́ mùsùlùmí oko oyè gbogbo tí máa ń fi ọ́ ọlọ́run lọ́dọ̀ ti ṣe dáadáa kan. àmọ́ ta ni sábà di aburú wàhánà. ilé ìjọba. wọ́n ní kí àpárí pé àwọn àwọn ọ̀rọ̀ Káwọn àwọn pẹ̀lú táwọn ẹjọ́ gbà lórí ọmọ rẹ̀ táwọn kí ló dé sẹ́yìn agbára kò yẹ kí ìgbà tó ń gbàgbọ́ ojú ẹ̀jẹ̀ tí àwọn ọmọ bí ma lẹ́yìn tó wọ́n máa ta máa ń gbà tó bí lọ sí ìgbà. Ìgbà tó bá rí kan, ẹ̀sìn tó wá láti wà láti lọ fún ọ àwọn tí wọ́n ti mọ̀ ọ̀rọ̀ láti lóbìnrin ní wọ́n gbà bí fóbìnrin ni ẹ̀rọ gbé àwọn èèyàn sílẹ̀. Bẹ́ẹ̀ ti ti ẹ̀rẹ̀ dágbà sí fún ìyàwó òdìbò jẹ́wọ́ kí a mọ kí àwọn èèyàn ọkùnrin ọmọ gbà bí fún ìyàwó yìí. Ẹ̀rọ láti lé ọ̀rọ̀ ìjìnlẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ tẹ̀sí wa wa. Níbi ẹni tó kọ̀ nípa gbígbẹ́ wa ní àwọn ọmọ mẹ́wàá ni wọ́n bá wọ́n fẹ́ kọ̀ láàmú àjọ. Àbí wọ́n fẹ́ darí láti lọ kẹ́kọ̀ọ́ ilé yìí. Wọ́n lè darí àwọn ọkùnrin méjì òkè méjì. Ọkùnrin méjì ni wọ́n lọ kọ́ nípa gbẹ́rẹ́gbẹ́gbà èyí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́gbẹ̀ bíi obìnrin obìnrin náà máa jẹ méjì àwọn obìnrin náà. Obìnrin náà wọ́n kọ́ nípa ẹbí máa ń lò ọkùnrin ló ti kọ́ nípa ìlú wọn sọ. Gẹ́gẹ́ báwọn òyìnbó ti ṣe fi kọ́ wọn bẹ́ẹ̀ náà làwọn náà ti lò ní. Oríṣi àwọn èèyàn ti wọn náà ó ti jẹ́ báwọn ni wọ́n gbà tó tó kẹ́lé tó tó lọ mẹ́ta. Ọ̀gá mi bàyà lọ́sàn-án gẹ́gẹ́ bí wọ́n ti fi ẹ̀sán náà làwọn náà bàá gẹ́gẹ́ bí nàìjíríà náà ti wá sí ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà ó lè gbọ́dọ̀ ti sílẹ̀ lọ́sẹ̀ ààrẹ ìpadà sọ́tà ọdún yàrá wọn sáré lórí ọ̀rẹ́ sáré lórí ó ní tí ẹ bá wà ní àríwá wọn lè lò nàìjíríà ṣáṣá nílẹ̀ ọ̀rẹ́ ẹ bá ti dé sáré lọ́dọ̀ tó ti sọ́dọ̀ ní àti tí ò lọ́lẹ́ That is very difficult. So that it is 2,000 and 21. Àti ìtòrò ìṣẹ̀lẹ̀ ìgbàlá lórí àwọn ìbàdàn jẹ́ ìṣòro. Bóyá ìbòrò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ jẹ́lẹ̀ lọ́sẹ̀ àrùn ìrìn àpá. Ìṣòro ti wà lọ́wọ́. Ọ̀rẹ́ ni Yorùbá ẹ̀rọ àkùrà rẹ̀ lọ. Ìṣẹ̀lẹ̀ ìgbòrò ìṣọ́sọ́ wọn lọ. àbí oyin tó ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo ẹ̀yà kan ọ̀bẹ ìlànà rẹ̀ kù. Àti tí ìwé

àwọn ọmọ yóò ní tóbi bó ti tóbi ní ìdúró ti pọ̀ tó a ti pọ̀ lórí fún àwọn ọmọ ìrònú bá lọ sí. Orí tó ń bẹ fíìtù ṣe ọkọ̀ púpọ̀. Ìjọba fi àti ọkọ̀ púpọ̀. Ìjọba tó bá ti bọ́ ọ níbi kan nínú àwọn ọ̀rọ̀ yóò ti bọ́ ọ láàmú. Wọ́n mọ̀ tó kájọ́ lọ sí bàbá ìsàbí ìjọba máa rówó tààmà pàṣẹ tààmà pàṣẹ wọ́n ń pààwà ìrọ̀lá. Òṣèlú ìgbàlá rẹ̀ jùlọ ṣé àwọn sọ̀kalẹ̀ láti sàmì pẹ̀lú ìgbàlá náà ti bẹ̀rẹ̀. Bàbá pé ọ̀rọ̀ ní ṣọ́ọ̀ṣì, bàbá ó ní àwọn pé ọ̀rọ̀ máa ti ọ̀rọ̀ àwọn pé. Gbogbo wa ló kọ sí ìtọ́sí. Ẹ bàbá mi lẹ́ ní ni. Bàbá tí bàbá náà gbé láti ẹ̀rẹ̀ kọ́ yàtọ̀. Ọ̀rọ̀ yàtọ̀. Àwọn tí ìjọba wà ní Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ pé ní ẹgbẹ́ tí ìrẹ̀ máa rọ̀. Gbogbo yín mọ̀ ní ọ̀rìn ṣọ́ọ̀ṣì. Òní fẹ́ wà ní ìdílé until after church service because you are all supposed to be there. Àwọn ìlú ọ̀rẹ́ ní àlejò ló ra àwọn ìpínlẹ̀ àwọn àti ọ̀rẹ́ tẹ́lẹ̀ tó pẹ̀lú ẹgbẹ́ tí a fẹ́ bá ń fún ní ó ti máa yọ ilé fún ọ̀ ọ̀hún alẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ wọn ṣe fún yí. Ẹgbẹ́ wa ń bẹ̀rẹ̀ báyìí, ó lọ́ọ́ Let's not conclude that they are not fighting for our own benefit. Then we can't do only one. What about our man? Ẹ̀rọ àwọn ọ̀nà tó ní bàbá ẹ̀sìn tó ní wí sáà, ìsáàmù nígbà wa tó ní pàpà sílẹ̀. Wọ́n ti gbé àwọn mùsùlùmí ní ọmọ kan. Mélòó ni wọ́n lórí ìdíwọ́ ara rẹ̀ tó ní pa? Wọ́n bá bàbá ní ẹ̀rọ àwọn ìdíwọ́ ọmọ. Ẹ̀yẹ̀ wa ń mọ̀ àwọn ìgbà pẹ́ dáa. Bunu çoğunluğu üzere, eğer kuvvetli de çoğunluğa ilerletmeyerek, bana inanın bana diye, eyvah Allah, bunu çoğunluğu bir onu akıma. Bunu ben bir ọlọ́run wọ́n ní wọ́n máa ń ṣe àkójẹ àwọn nǹkan àwọn ìṣe ẹ̀ṣẹ̀ kọ́ọ̀sì wọn ti fún àwọn ilé lọ́rùn ṣe kí. Tọ́lá máa ń pàtàkì ẹnu nípa ti bá ọ̀rọ̀ àkọlù tó wà nínú sọ́ọ̀tì wọ́n ti ọmọ ọmọ ìsìláàmù rẹ̀. Gbọ́dọ̀ pàtàkì ẹnu jẹ́ ọmọ ìsìláàmù ìgbọ́dọ̀ ìgbẹ́ tó bí ẹjọ́ ẹ̀ àwọn òkùnrin yìí wọ́n lọ́ọ́ yà kú bí ọ̀yà ọlọ́run agbára rẹ̀ yà kú bẹ̀rẹ̀ lọ́kọ̀ ọmọ. ó bàbá kú ní kí e. àwọn ọ̀rẹ́ láàrin òkú ọ̀gbọ́n mi ìjọ àlàyéyàn láti wọ́n bọ́ ọ̀rẹ́. Wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ sí ní àtọ́jẹ́pọ̀ tó wà láàrin àríkájà. Wọ́n àtàkùn ara wọn. Wọ́n àtàkùn ẹ̀dá ṣẹ́gbà ti ẹgbẹ́ iṣẹ́ lọ ẹ̀sìn máa tó tẹ̀lé ọmọ ìṣẹ́ ẹ̀sìn àgbọ̀lẹ́pẹ̀ fún ọ́ ẹ̀sìn ìjàmẹ́ta ọmọdé ìta wọ́n ti wọ́n wọlé káwọn ẹ̀wọ̀n ní jẹ́jẹ́ o àmọ́ àwọn ẹlẹ́gí ó ti wọ́n wọ́n tó yọ ó tí wọ́n wọ́n tẹ̀lé rẹ̀ káwọn ní. Báwo la wọ́n lè fi ní bàbá àtàkì? Àwọn ẹ̀kọ́ ìwọ́n wọ́n fẹ́ tó lọ́ọ̀rọ̀ nínú pé ẹgbẹ́ bá dára wò ní. Wọ́n ìwà àtẹ́gbẹ̀rẹ̀ fún mi nìyí báyìí. Ṣé kí n sí lẹ́sẹ̀? Kí n sọ wọn nìkan? Kí wá bọ́ọ̀lù lóni? Àbí kí n fi ẹ̀kọ́ mẹ́tẹ́ láti bọ́ọ̀lù lóni? Ó ní àwọn ọmọdé ní ìgbà láwọn Àrẹ́bí ni tó lórí kò lẹ́sẹ̀ kọ́ wá tó na kọ́ bọ́lá lò. Nítorí tó wá tó kò sí lẹ́sẹ̀ bí wọ́n bá ara wọn mu àbí òní bá ara wọn mu nítorí tó bá ní bá ara wọn mu wọ́n á bẹ̀rẹ̀ fún wọn láti máa bí àwọn abirùn ọmọ ọmọ tó fi kájà rẹ̀. Ọlọ́run ti tó ẹ̀kọ́ ọ̀tá kú ti ọ́ lọ́wọ́ tó bá Division Evolution, Panamo, AE1, ni pé a ti rí pé ẹ̀rọ àkọ́kọ́ bá Òun jẹ́ ẹ̀sẹ̀ wọ́n tẹ́ ẹ̀rẹ̀ abẹ́rẹ́ ìgbà rẹ̀ dé sábà rẹ̀ dé sábà ẹ̀rọ ọkọ̀ ìwà rẹ̀ ní òkè dọ́tà ìwọ́n tẹ́ ẹ̀ lọ ẹ̀ẹ̀ tó tó ìgbà abúlé ọ̀nà yà ẹ̀rọ ń gbé àwọn ọmọ ọlọ́kẹ̀kẹ̀ lọ́kẹ̀kẹ̀ náà ẹ̀ nígbà tó kù ẹ̀yìn tí wọ́n lára rẹ̀ fẹ́ẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dún ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìdílé orí ẹ̀ àyè wà fún ẹ̀ láwọn náà bàbá wa wọn wá táwọn ṣe bẹ́ẹ̀ láwọn bàbá wọn wá sí bàbá yìí. Ìjọba ọmọ ìwọ wa. Láyé tí wọ́n kọ́lẹ́tì ní ẹni mọ́. Ọlọ́run máa ẹni tó ló ló fi ìdánwò alp òun náà ti di ẹni ẹ̀rọ. àwọn iná láwọn ọmọ rẹ̀ ti láwọn ọmọ ìjọba àwọn ọmọ ilé ẹ̀sọ́ báwọn lábẹ́ gbàgbọ́ mi àtàkọ́ mi yẹn náà fẹ́ra. ẹ̀sọ́ ti bẹ́ẹ̀ yẹn à ìbéèrè náà ti bọ́ ìlà. ìlú ẹni ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìṣẹ́kù lè ní wọ́n máa lé àwọn obìnrin náà bá wa ya example. But something where it's not proposed before marriage was that in Islam, nígbà tó ń wẹ̀ ṣùgbọ́n ṣé máa ní padà padà ṣe ìjọba. Àti lọ́wọ́ wa, lọ́wọ́ ìgbà tó ń bọ̀ sí pẹ́lẹ̀ fún ọmọ rẹ̀ nìkan Don't ọba bímọ, ọlọ́run bá ń kájà àwọn ọmọ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́ obìnrin aláàánú ẹ̀sìn ó ní wàhálà àti ọ̀rẹ́ ẹ̀sìn irú owó tó ná ọkọ̀ dàbí lọ. Òní kú bọ̀láde, òní kú bọ̀láde, òní kú bọ̀láde. Àwọn ọkùnrin àwọn èèyàn ọkùnrin wá sí fámìlì. Àwọn ọ̀fẹ́ obìnrin wá sí fámìlì. Ó ti kó àgbà náà wà. Bẹ́ẹ̀ni àlẹ́ ẹ̀ wá ìjẹun ẹ̀ fún èèkúra rẹ̀ fún gbogbo àwọn bá ní wàá lọ́kọ́ àwọn ọ̀fẹ́ ni wọn. Wọ́n ti lé ní àbọ̀. Ó ní wọ́n lọ sọ fún òṣèlú máa tọ́ ọ lọ́wọ́ ọ̀fẹ́. Ìgbà mi ti kọ̀ wọ́n. Ó bẹ́tà ASL ní AA Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá wọn pa ẹgbẹ́ pẹ̀lú agbẹ́gbẹ́ àrùn wọn ò lẹ́ ká ẹ̀kọ́ pa. Ìyàwó náà ti máa ń ṣe jẹ́nẹ́rẹ́lì àwọn ọ̀nkù ọmọ àbúrò ọmọ mẹ́rin láti ọmọ àbá láti ọmọ àbá ẹgbẹ́ ọ̀. ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ máa bí wọ́n lè bá ẹni tó ní àbára ẹsẹ̀ náà. ẹlòmí sí nàìjíríà ìwọ́n àwọn èèyàn gba láyé tọ́ gbàgbọ́ ní wọn máa dín náà ẹ̀ríkẹ́ àwọn ìgbàlẹ̀ wọn bá rẹ̀ ní ìṣe ìyàtọ̀ bá jù. ọwọ́ àrùn àgbẹ̀yìn aláàbò kọlọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ kí ló lóògùn ẹ̀ríkẹ́ ayáyá Bóòlù tó bá jọ máa lé pẹ̀lá lóògbó ti láyé láyé. Ó ti pọ̀ lọ sí jìnnàjìnnà. Ọ̀nà jìnnàjìnnà sáàlọ̀ bóyá lọ́wọ́ ti bá gbogbo láti àìdára. Bọ̀dílà rí àtàlá bá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ẹ̀rọ ìgbẹ́. Ìgbà tí ìjọba wá ní kò ní lọ owó àjẹ́ lórí àwọn ọmọ ilé ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ọmọ tẹ́lá ní ọmọ ada tí ààrẹ dáná bẹ̀ tẹ́lá gbé lọ sí pàṣẹ́ǹdì rẹ̀ bàbá àyè ọ̀sùn ẹ̀rọ àwọn ọ̀nà kọ́ lọ́wọ́ ó lè lóṣì ti àgbà ó lè ti di ọ̀dọ́ ó lè lóṣì ti ọ̀dọ́ yẹn. Kẹ́lẹ́kì kò kẹ́lẹ́ bá wọn lọ sí ọ̀nà ọ̀nà kẹ́lẹ́ ti ti bẹ̀rẹ̀ ara mi. Bàtí ìjọba náà ní ọ̀nà tó sì yẹ̀ wò wọ́n ti ló bá a fà á. Kò tó bá ẹni kẹ́lẹ́ bá bàbáńtẹ́lẹ̀ tó ti tó ti yẹ òun ló sì ti sọ̀rọ̀ ní ìyá àwọn ọmọ yẹn. Tọ́ ìjọba bá yẹ kí o ti tó kó tó náà nígbà tó náà ní òkú rẹ̀. Ìjọba bá yẹ kí o ti ní ẹni tó ti tó ara bẹ́ẹ̀ ẹ̀rọ ọmọ ọmọ ọmọ ọmọ Ẹni tó ń dọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ bára wọn, àti ọ̀dọ́ra wọn, bára wọn, bára wọn jẹ́ nípa, wọ́n bá wọn jẹ́ nípa. ẹlẹ́yìn ìjẹ̀bù tó ní pé náà ti fi àwùjọ ẹ̀sọ́ àbáwí ní gbogbo àdúgbò kan wọn máa ń rẹ káwọn ọ̀rọ̀ ní alùpùpù ìṣẹ̀lẹ̀ rí ọ̀dọ́ rẹ̀ lẹ́sọ̀ àbáwí ọ̀dọ́ rẹ̀ lẹ́sọ̀ tó ìyè wọ́n kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ tó ìyè yẹn wọ́n á kí ẹnu lọ sí kọ́ ọ̀dọ́ wọn á gbé òwe jáde jẹ síra èyí tó sọ̀rọ̀ sí kò lè fẹ́ àwọn mi o èyí tó sọ̀rọ̀ sí kọ́ pẹ̀lú ìtajà ẹ̀rí àtàn lórí táwọn náà fún ẹ bá dáa ní ìṣẹ̀lẹ̀ àtàn tí ìjọba ń lò fún wa lórí táwọn náà wá fún ẹ. kò sí bí lóko lé ẹni bá rí ilé ìṣẹ̀lẹ̀ fún wa. pẹ̀lú kí bára tó ti ẹ̀yà òṣìṣẹ́ tí a bá òṣìṣẹ́ bá ẹnìkan ní ìwé tó yọ̀ wọ́n fẹ́ ra. kẹ́lí bá sọ pé kọ́ fẹ́ gba sí àyè wá ń dìkan àwọn ọmọ sílẹ̀ rẹ̀ àwọn ọmọ sílẹ̀ bá ń dì. ìfọ́nkà وعمل الشيطان ورسول الله تلاوة عن جعل الله زروا في رشده تلاوة وصورة كيف نقرن الإسلام بلغة الإسلام؟ وقال رجل الإسلام وأنا قمت أول فيها وصلاة وأنت كلا إذا كان يجي يا wọ́n ní àwọn ẹran táwọn àti ẹ̀rí ìlú táwọn àwọn ti bá bá wọn. ẹ mọ̀ ní ẹran náà. kò torí pé ẹ mọ̀ pé àwọn ọ̀sẹ̀ tó wà tó ké fún wa láti ìlú. wọ́n ń pè kẹ́kẹ́ ní ọ̀gbọ́n ráì. àwọn ẹni tí ń lu àwọn ẹlẹ́tọ̀. nínú ẹ̀tọ́ wa ó yẹ ká lọ sí sáńtì pẹ̀lú àyè. àwọn ètò wa á tẹ̀lé ní ìjà wọn mọ́tò tó ń tàbí àwọn olùwà nípa ẹ̀. Wọ́n lọ bá wọn kó wọn ti bẹ̀rẹ̀ ń wá ẹ̀rù. Tó bá yẹ kí ọ̀rẹ́ náà bá bẹ̀rẹ̀ wọn dà sí ta, wọ́n á kọ̀ ẹ̀ sí wọn. Àwọn àdúgbò àmùsùnmí tí wọ́n ń pè ní ìlú àwọn ni wọ́n rán wa wá, wọ́n ní ká wá wo bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ nígbà tó bá ṣàkíyèsí olóòtú bí bẹ́ẹ̀ ti fẹ́ràn yìí ọ̀bá ìsìláàmù kò ní yóò sùn láǹfààní láti máa jẹ ẹran yìí láti jẹ kókò yìí ah, ti wọn jẹ. ó láti wá ṣàtúnṣe ìgbà míì wọ́n ní ìgbà míì ẹni ní àwọn ẹni tó ọmọ wa ó sì bá fẹ́sọ̀ tó jẹ́ ẹjọ́ bá wọn wá ju àwọn náà máa san owó tuntun ẹjọ́ bá wọn ju ẹ̀yin náà máa san owó tuntun kó fẹ́rẹ́ lẹ́yìn tó ara rẹ̀. bọ̀dé tó là á ti bẹ́ẹ̀. àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ láwọn ọ̀gbìn àwọn ìdílé ẹ̀ẹ́dẹ̀ náà jẹ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀dẹ̀ àwọn ti wá jẹ. ìgbàlódé náà jẹ́ lọ́wọ́ àwọn oṣù náà wá tẹ́tẹ́. èyí ti rẹ̀ jẹ́ àwọn ọmọ wa ẹ̀tọ́ wọn ní

Àti Àwọn ìtọ́ wa ẹ̀jẹ̀ láàánú ọmọ lò, ìlú ti láti bẹ̀rẹ̀ rẹ̀ lò, ẹ̀yìn àwọn èèyàn lè máàmù lè máàmù, àwọn tó wà ní pẹ̀sẹ̀ tí wọ́n lọ fún wọn ṣe tó rà. Ó ti ra mi lójú, àwọn ẹni ti lágbà kọ̀ọ̀pẹ̀rẹ̀ pẹ̀lú mi, torí kò sẹ́ni nígbà tó kù lọ́ba. Fẹ́ni wọn tọ̀rọ náà, àwọn Ní ọ̀tá méjì kàrẹ ni wá, ẹni wá àwọn òṣù méjì ti wá ti wá. Ó lè jẹ́ mẹ́lá láti kò rí. Ẹni wá wò, wọ́n lẹ́jọ̀ mẹ́lá ọ̀sẹ̀ méjì. Kí a sọ yóò lọ, ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọjọ́ báyìí, mẹ́sì ìjọ àwọn apá màlúta. Ìyẹn tí a ń bá tó láti fún ìgbàlẹ̀ ọ̀sán ọmọ bá ní lọ́wọ́ tí wọ́n ní ká kó ọmọ bá jẹ kó sì bàbá sanwó kó sì bàbá sanwó kó sì bàbá sanwó kó sì gbàgbà tí wọ́n ti ọba jẹ tá a bá bá dùn sí tó mọ́sáàtì ó lè máa ó lè jẹ́ pé ní ọ̀nà ọ̀gá tí mọ́sáàtì ṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀ tó lè ti máa wọlé láwọn tí wọ́n ti mọ́sáàtì. Kò láti ní àwọn ọmọ bá wà lábẹ́ náà. Wọ́n lọ wọ́n balẹ̀ tí ò ní sí wọ́n àti èyí méjì nípa ẹran tá a fẹ́ jẹ. Ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àbí ìjẹrin máa ní ọ̀rọ̀ mọ́ wọn. Ó lọ́wọ́ á jẹ́ pé ní ìfọ̀nbalẹ̀ fún ọmọ ìdìbò àwọn ọ̀rọ̀ lọ́sàn padà lọ́sàn padà àwọn ọlọ́dà tó wà ní ọ̀rẹ́ àwọn náà làwọn ọjọ́ tó lè máa tán kó tó ti kọ́ ọ̀rọ̀ àwọn àmì ìwé nítorí pé wọ́n wá fi balẹ̀ àtọ́bìnrin àtọkùnrin tó lè gbèsè ọmọ ọmọ àti ìdílé tí ọ̀sán tí ọmọ ọmọ àti ìdílé yàtọ̀ sí mẹ́sàn àwọn ọjọ́ yẹn ẹ̀sùn pàtàkì ìtàn òun náà ní ọmọ alẹ́ nípa ọ̀sán kọ́jọ́ yàtọ̀ sí ọjọ́ ẹsẹ̀ sàkàlẹ̀. Kí ló dé ní ọ́fíìsì náà? Orí ẹ̀rọ ti falẹ̀ ọ̀rọ̀ ọ̀sán náà ti tù dé la. Bẹ̀rẹ̀ á kí ìtara. Wọ́n ní wọ́n láti wọ́n ti wọ́n láti wọ́n ti wọ́n láti wọ́n ti wọ́n lè ṣe rákàlà méjì kàkàlà pàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta kàkàlà pàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú kàkàlà alìsímánù papọ̀ pẹ̀lú sálámà alìsíméjì pẹ̀lú sálámà alìsímọ́kọ́ ti mẹ́fà kọ́sí ẹ̀dáàbò fáwọn sálámà fáwọn ìlé fáwọn ìlé wa wọ́n láti ṣẹ̀ṣẹ̀ ẹ̀dáàbò pàdé sálámà gbogbo ẹ̀ wọ́n kọ́ rẹ̀ fáwọn ìṣòro wọn àti sálámà ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin máa ọ̀rọ̀ mọ́tò ọ̀nà níwọ̀n rẹ̀ tó bá ń gbé ẹgbẹ́ ẹgbẹ́ ìṣòro láti ọ̀rẹ́ ìyáàbá mẹ́ta wa pẹ̀lú sẹ́wù ẹ̀rọ kan kí ẹ ti sálámù ẹ sàlàyé rẹ̀ kó yá àwọn jàmáà yìí. nítorí pé wà mí àìsàlàyé yẹn máa dá àìkọ́ rẹ̀ ní ìfẹ́ sí òkú yẹn nínú ọgbà ẹni yẹn báà ṣe ṣe wítìrì kẹ́lẹ́ láti méjì láàbàlámù láti ṣe láàbàlámù lónìí àwọn akẹ́kọ̀ọ́ yẹn lẹ́sẹ̀ ká lábẹ́ wọn ti bá wọn pẹ̀lú sálámẹ̀ ẹ̀tọ́ bá fẹ́ dé òun ní onígbàrà rẹ̀ òkú àlà àmọ́ ní ìjọba lè ti bọ̀ tó bá ti parí lápẹ̀rẹ̀ kì àpapẹ̀ tó kù ẹ̀ sì ọmọ ọmọ ẹ̀ mọ̀ lápẹ̀rẹ̀ kẹta wọ́n ní ọ̀nà tó wà lọ́wọ́ ẹgbẹ́ ṣe bíṣẹ́ẹ̀sì à ń pààrọ̀ owó tó ó láwọn orúkọ oríṣiríṣi láwọn ìwé bí fọ́nrẹ́ẹ̀sì nǹkan wọ́n ń ṣe lórí ẹ̀rọ ayélujára wọn. Báwo ni àti ìsọ́nù kọ̀ sí? Ìsọ́nù ti àtọ́kọ sí àǹfọwọ́ pààrọ̀ owó ojú ẹ̀mí kọ́tọ̀. Ìsọ́nù ti wo ìyàtọ̀ tó wà láàrin nọ́mbà lórí àti eré. Ṣùgbọ́n pẹ̀lú àwọn condition tó bá ti jẹ́ hand to hand wọ́n mú kẹra àwọn ẹ̀sìn tí wọ́n lọ́wọ́ ẹgbẹ́. Tẹ̀lé ìlú ìjọba. Bàbá tí wọ́n di owó ẹ̀sìn ara dọ́là ẹ̀sìn dọ́là pààrọ̀ náírà eléyìí ti wáyé lórí social media internet wọ́n lè ní kí ẹ láyé àríjọ. Sọ̀rọ̀ ti ta kó bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ jẹ́ hand for hand. Tẹ̀lé yẹn, àyíká àgbọ̀n àná yẹn, ọ̀sán lè bá ara lò náà. Ẹni tó kọ́ ọ́ ti fẹ́ ti fọ́ ọ́ tó ti lé ìdílé yìí, ẹni tó àná ní ọ̀sán lè. Àgbọ̀n wọn bí tí òwe lẹ́yìn ọ̀gá rọ̀ lọ́mọ kó máa lò wá. À ń jẹ ẹran àbá àjẹ ẹran, owó ìgbà tó lọ sí àbọ̀ àbúrò àti ọ̀rọ̀ àbájá. Olùkọ́ yẹn wọn. Bísíǹsì lẹ́yìn àwọn ọmọ ìgbà tí ìgbà wọlé bísíǹsì bísíǹsì tó ìmọ̀ sí tó kìí ṣe ọ̀nà kan lọ́wọ́ ọjà ọ̀nà kan ọ̀wọ́ ẹ̀ aláàánú lọ́lọ́ ọ̀nà ọ̀rẹ́ ti sáà ọ̀gá àti àlùbà ṣé ní kó ṣe lọ́dà ni wọ́n lọ́nà nítorí ọ̀nà ìfẹ́kọ̀ọ́ wọn náà ọ̀nà ìfẹ́ wọn náà kò sí o gbogbo ara bí ọ̀nà ìfẹ́ mi. Nígbà tó bá tó ti ní àbá àti ààrẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ lórí sáà ló sọ ọ̀dígbé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tó rà ló sọ ọ̀dígbé lónìí lónìí bàbá mi ti gbé ọmọ rẹ̀ pépè ìyá mi gbé ọmọ rẹ̀ pépè lórí ẹsẹ̀ fúnra bàbá kò ní bí ẹsẹ̀ lára rẹ̀ ọmọ rẹ̀ ọ̀rẹ́ ti ẹni àrà rẹ̀ èpè wọn kò lè ní tọ́ka ló ti sá òbí ọ̀fẹ́ kò ti sá wàá máa tọ́lẹ̀ mo fẹ́ràn yín púpọ̀ bàbá wọ́n ní mo fẹ́ràn yín púpọ̀ ṣùgbọ́n mo fẹ́ràn ìsìlámù yìí àti ìjọba tó tọ́lá yóò tó ní ìsìlámù lẹ́ka sí ìwé òbí ẹni tó bá ń ra jọ́sìn dé ìdí àwọn ọ̀tá kí ẹni ọ̀hún kẹta sí kẹta ọ̀hún kẹta sí kẹta ọ̀hún kẹta sí ẹni ní ìsìlámù rẹ̀ tó ní ìyá rẹ̀ láti sáré yàrá tó ṣe di tó gbẹ̀mí. yàrá tó ṣe ní láàárẹ̀ wọ ẹni tó lọ́dọ̀ ìdíláàmù tó lọ́dọ̀ ṣe ní. bàbá àkókò pé ìgbàgbà ní ṣe fún ọmọ tó ní ìyẹn sọ̀rọ̀ bí wọ́n ti jẹ́ wọ́n lẹ̀. tó bá tẹ́tẹ́ ìsìláàmù balẹ̀ máàmì tó bá tẹ́tẹ́ ìsìláàmù ọgọ́rùn-ún ìlànà bẹ̀rẹ̀ káwọn ẹ̀mí ọmọ ẹgbẹ́ mi lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ tí ẹ jáde tá èrè ìlànà rẹ̀ nígbà tí a ní yóò ní ọmọ tí ó rọ̀ ìyá mi jẹ́ lọ́pọ̀ náà ó sá lórí àwọn bàbá rẹ̀ kò fún ẹ̀sìn pé bàbá rẹ̀ màmá rẹ̀ ọ̀fẹ́ kò lè ta onígbòǹgbò onígbòǹgbò ìwà àtàwọn ọgbà ọgbà ọgbà ìkẹsẹ̀ lọ́wọ́ ìlànà ìlànà ìlànà ó sì máa ti dáadáa sí láwọn òbí tó yẹ àwọn máa ti fún wọn kẹ́ẹ̀dì láti ọdún báyọ̀ láti wọn. láwọn máa ti fún tí wọ́n fún gbogbo dáadáa tó bá wọn kò fún àwọn máa lọ àwọn ọmọ àwọn ọmọ máa kò fún kí máa ti dáadáa sí wọn. wọ́n máa ń sẹ́ńtà láàmú ààrẹ sọ̀rọ̀ wọ́n sọ pé ìtọ́ kán fúnra rẹ̀ láì ìjọba gbára rẹ̀ káàkiri gbàgbó. Tó bá sábọ̀ sí ìtọ́ni jáde fúnra rẹ̀ láì lágbára sí gbàgbó òsì ọ̀hánà. Ó tó ti gbogbo àlọ́ alákọ̀ọ́kan lọ́dọ̀ sábà. Yọ̀ọ́ tó ìjọba rẹ̀ jáde. Yọ̀ọ́ wá ń pè kàkà sí ìdí rẹ̀ ẹni tí tọ́ka jáde. Yóò ti lé. Lọ́dọ̀ tó ti pé ìjọba tó jáde ara àdéhùn náà mọ̀ kẹ́kẹ́. Èyí sara pátá rẹ̀ yọ sàlù àlàyé ọ̀rọ̀ tí wọ́n kọ́ba pé ọlọ́run sàlù tí kúrò fún sọ̀rọ̀ wa nígbà nítorí tó ga bára rẹ̀ lọ. bẹ́ẹ̀ lẹ́yìn tí tó bá ń gbà náà yéé ti sọ́kù jẹ́ ọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ àgbàdo ọ̀rọ̀ pẹ̀lú mẹ́rin ìdìbò ọ̀gẹ̀dẹ̀ àti nílé gbogbo tó kó sínú ìfúnnú máa ń bọ́ọ̀mù lẹ́yìn tó bá ń gbà fún ọ̀pá ọlọ́run ọlọ́run Lọ́wọ́ tí a ti kò bá tó ló ló ló lọ, ó ní wọn ló gbé àwọn ọ̀rọ̀. Àwọn tó gbé oṣù láàrin, ó là fún orin lásán ọ̀sẹ̀. Ìrẹ̀lẹ̀ àgbọ̀n tí wọ́n lọ sàrọ̀ alá, sáàtì tó lọ sọ̀lá. Gbogbo tó lọ wá rùbọ̀ jáde lára rẹ̀ bí ẹni gbọ́n pẹ̀lú àná. Òjú wàhálà rẹ̀ lórí ìjọba. Wọ́n ti fún wà ní mọ́tò ìfọ̀rọ̀ àná. Sọ́wọ́ àná sọ́nà, òjú lọ sọ́nà.

Abẹ́sẹ̀ ti ká bẹ̀rẹ̀ sí. Wọ́n máa jẹ́ pé palẹ̀. Wọ́n tó bá jẹ́ mẹ́mbà. Wọ́n á yá ẹ̀jẹ̀ lówó. Owó tí wọ́n wá yá ẹ̀jẹ̀. Àgbẹ̀ tí tí tí tí ta. Lẹ́yìn oṣù mẹ́fà. Ìní wọ́n tó èdè rí bẹ́ẹ̀ ojú ọ̀hún. Ẹ̀jọ́ láti wá dáwó gẹ́gẹ́ yóò láǹfààní àti yáwó lọ́dọ̀ ẹ̀jẹ̀. Owó tí wọ́n wá ìgbà lọ́dọ̀ ẹ̀jẹ̀ ó lè fẹ́ lọ bo ìdóhùn fún ẹ̀jẹ̀. Yọ̀pọ̀ wá dá padà tó hundred command àbí bẹ́ẹ̀ bọ́yá fẹ́ẹ̀fẹ́ ìkọ̀pẹ́sì tó bá kó dànù. Àkọ́kọ́ òkú kẹrin ara yín lọ, àkọ́kọ́ tó kẹrin ara yín lọ́gọ́dẹ̀ kọ̀ọ̀kan àwọn tí ọ̀pọ̀ ló wọ́n mú ilé nítorí pẹ́ẹ́tọ́ pẹ́ fẹ́ràn wà lọ ẹni tí wọ́n ń kókò pẹ̀lú pé irú bá gbà náà lọ́ta bà ṣùgbọ́n ìgbà bí ẹ̀rọ ti kú bẹ́ẹ̀ tó ràn mí lọ́wọ́ ẹ̀yìn náà tó mọ́ owó lọ́wọ́ abẹ́kọ̀ ẹ̀yìn gba kristi lọ́wọ́ ẹ̀yìn sì ti ya ọ̀sẹ̀ síbẹ̀ ẹni tó fẹ́ yáwó àwọn olè lówó kàkà ẹgbẹ́ gbẹ́yàwó rẹ̀ lówó kankan irú wọn lọ́yẹ̀ fẹ́ ta ẹni tó lówó kankan rẹ̀ yá lọ ẹ wọ́n ní ọ̀rẹ́ àdúgbà lórí lọ́ọ̀kù kájà náà abẹ́ẹ̀ni obìnrin wá mi á bá wà lọ táwọn yẹn bá ti má wọn wà mú ah, oníwèé ní ọ̀jẹ̀ ní àwọn wá ní wọn ló ń jẹ̀bi aláwọ̀ ìwé lẹ́yìn ọwọ́ àwọn ọ̀wà lọ́tọ̀ bá dáwọ́ padà wà á gba ìwé lẹ́yìn. ìyá ìrànlọ́wọ́ mi. àmọ́ kí mi fífi fọ́ọ̀tẹ̀ ebi ní ọ̀ràn mi lọ́wọ́ ebi ní wọ́n pè mí kọ́rù wọ́n jẹ́ mo ní yá ọ lówó láti lè sàǹfààní tọ́ba tí wọ́n yà wọ́n dá mi ìlọ sí tó eléyìí ọ̀gá ìlànà tẹ̀lé ìtẹ́tẹ́ ìgbà wo ni pé ìwọ hundred lọ́gbà hundred lọ́gbà padà tí wọ́n lè léwà eléwà ti pé kọ́kọ́ yá èyí ní fifty tẹ́jọ́ tó yá ní hundred ẹlẹ́wọ̀n lọ́gbà. wọ́n ní ọ̀rọ̀ nípa nínú ṣàbà àmọ́ tó tẹ̀lé orí nínú ṣàbà tí ó ní. bọ́lá tí ìyá àgbà máa dá lẹ́sẹ̀ ẹ̀yìn náà tó bá bíta wọ́n ní nàtọ́ lọ sí àgbẹ̀ kọ́lá rẹ̀ kóró kóró àdájá rẹ̀ àdájá rẹ̀ olóko méjì gbogbo àdájá rẹ̀ kò máa àná ni. nínú ìkàwé kan ọ̀gbọ́n ọ̀rọ̀ rẹ̀ ní fèmà ọ̀ kìlọ̀ mẹ́lẹ̀ rẹ̀. àìmọ́ iye wọ́n oríṣiríṣi ni wọ́n hù nípa nítorí àgbà rẹ̀ wọ́n ní alẹ́ ẹjọ́ yẹn lànà ìrìn àlò alẹ́ ẹjọ́ wọ́n gbé lọ sí sáà. àdùnkún náà ni oṣù tí ó tẹ̀lẹ̀ náà àmọ́ lékòókè orúkọ yìí lọ wọn àti kọ́mí ìjà máa ń tẹ̀lé àwọn ẹni rọ̀bí rọ̀bí òkè rọ̀bí ọ̀rẹ́ ọ̀wọ̀ ìmáàmì pẹ̀tẹ̀lé onífẹ̀ẹ́ rọ̀bí ọ̀wọ̀ àti ọ̀bí àtàlẹ́ rọ̀bí ọ̀wọ̀ náà ló kú bọ́tà àmọ́lé. tòkẹ́ ìbá ní ẹ̀dúgbàjọ́ tàbí pé ẹ̀tọ́ ní ọjọ́ ìkú rẹ̀ o lẹ́yìn tẹ̀lé alọ́bẹ̀ àtọ́jọ́ ìkú àtọ́jọ́ ìkúrẹ́ láńbẹ̀ èyí dàbí atọ́ rẹ̀ tán yà tọ́ màá. tọ́jọ́ ìkú gbé náà káfí wẹ̀ làwọn gbé ìjà náà gbé làwọn wẹ̀. gbogbo àná ẹgbẹ́ ti fún alẹ́ èyí tó àwọn akókò ẹ̀ wa lọ àbí sẹ́wù kan lọ mú sẹ́wù kan nígbà yẹn ànábì lọ́lọ́run ti ẹ̀sìn rán ànábì lọ́ mọ̀nà àwọn náà ń sọ pé ẹni tó mọ̀nà láti ẹ̀yìn táà ti sọ. Tẹ̀lé ìjàgbọ̀ tẹ̀lé kọ́nà àwọn tẹ̀lé ti làbá rẹ̀. Ọ̀nà àgbọ̀dà kan nínú wọn máa tó pamọ́ ní ti làbá rẹ̀ pé ọ̀rọ̀ tó lọ́n sọ tá a sọ nípa rẹ̀ lẹ́sùn bá lè rẹ̀ kà. Ibi àkọọ́lẹ̀ ọ̀dọ́dọọdún yẹn wọ́n ní mẹ́tò jàmbá. Pèsè ha yóò rọ́pò gbọ́dọ̀ lọ أمرا من عندنا إنا كنا مرسلين أولي مثل شعبان قم بالملاسمة تريد حدود الله يقتل استراحة استوان ياهو استوان الإسلام إذا تعلم وتعلم الإسلام من العالم الكتاب والسنة من القرآن من السنة النبي صلى الله عليه وسلم كل رمضان كان قوالاتي يذكر أن نقطع ọ̀nà ìgbà lòdì. Èsì tó bá fẹ́ sọ̀rọ̀ àkùránì ìmọ̀ wá sí ìbálẹ̀ ẹgbẹ́ ọ̀nà báyìí. Sàlùkùránì ọ̀nbẹ ní orí tẹ́lù, àlùkùránì wọn tún àgbórí tó náà ló ní bẹ́lú. Lórí tẹ́lẹ̀ sọ́ba parọ́ olóògbé pẹ́lẹ́ yóò bẹ̀rẹ̀ rọ́ọ̀sì. Mo rò pé yóò wá àdúgbò ọlọ́ọ̀dẹ̀ wá wọ́n. adúgbò kọ́lọ́ ọdún ju alọ́kàn rẹ̀ tó fẹ́ máa tẹ̀lé lànà nínú Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba kọ́lọ́ wa tó àwọn aláàrí wa ti dáadáa ètò ti ta ọlọ́run máa bàjẹ́ ètò ti jẹ́ ká ọlọ́run kọ́lọ́ wa ti dè tó fún ọlọ́run hàmì أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you.